ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára. Bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgbẹ̀ fún àmàlùwà Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìgbẹ̀ Ọlọ́run kó máa bá àmàlùwà àwọn ará lè àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn títí di ọjọ́ ilé ìgbà kìíyàn abẹ́lọ́n gbogbo ìjọsìn wa lọ́sàn àti lóru nínú Ramadan ọlọ́run kó gbà lẹ́sìn Ramadan 1438 odùgbò 25 lónìí lẹ́yìn tó túnmọ̀ sí pé gbogbo tó kù tí ìparí ọ̀pọ̀ jù ìjọba àwọn ọmọ àbábá tó lè nínú ẹnu bí ó kù sí àwọn tí òun lè sọdọ́ náà àjọ ńlá náà abẹ́lọ́ ọlọ́run kàwàkàwà àwọn tí a jọ ṣe lórí fífẹ́ káwà sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀lọ́run ayé láìlá tó lè kọ́dé tó bá jẹ́ kó ti lọ kọjá kọlọ̀n bụ agbọ́nrin kan ní ká gbéyẹ̀wò agbọ́nrin kan tó lágbára díẹ̀ ni ó dẹ̀wà nínú topics táwọn èyí sábà sọ nínú ìlú sincerely téèyàn bá ń wo gbogbo àwọn posters táwọn èèyàn ṣe fún Ramadan lectures ìgbà míì èyàn ó máa wípé ṣé àwọn aláwàdà kìnnìkìnnì lọ ilé ìlú àbáwọn mùsùlùmí àwọn tọ́pìtì tó lè jáwó tọ́jẹ́ pé tó lówó gan bá ti rí yọ́ọ̀fẹ́ ṣe kí ni o yọ́ọ̀fẹ́ wá ṣé ìsìláàmù kọ ájò sọ́lọ̀ ń ka ájò tọ́pìtì wá sí àwẹ́lẹ̀ èdò kìí ṣe tọ́pìtì gan ló ní problem ṣùgbọ́n ta ló fẹ́ discuss ẹ̀ kí náà fẹ́ sọ ń bẹ̀ ṣé ayé ń bẹ tó di ẹ̀ nìsín àwọn tó dájú tẹ̀ bá ti rí bẹ́ẹ̀ yóò ti kọ́ rẹ́rìn títí yàtọ̀ sí ìdábára topics míì náà àbá àdániwá sọ ṣẹ̀ṣẹ̀ lè ó lè já sí pé láàrin wákàtí kan sí méjì tí olú ilé orin kan ní òfin wákàtí méjì tù yóò máa wá rìpíìtì ẹ̀ àtìtúmọ̀ tó jẹ́ àtìtúmọ̀ tí ọ̀jẹ̀ yóò máa rìpíìtì ẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láburú náà tó lè fàbímọ́ ọlọ́run àti sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn nǹkan dáadáa tí ó jẹ́ kí mọ́ni wọn lékún tó jẹ́ pé tí rọ̀mọ̀dọ́ bá tọ́ lọ tán ìmánì yẹn ò ní tán kìí sẹ́pẹ̀ ìmánì wa ò lórí bí tinú àwẹ̀ lẹ́yìn àwẹ̀ ṣùgbọ́n kí ìmánì wa ọmọ bàjẹ́ kan ní tí òjò lórí bẹ̀ pọ̀ wọ́n ti ti èṣù mọ́lẹ̀ báyìí ní wọ́n bí mọ́lẹ̀ wọ́n sílẹ̀kùn àrùjẹ náà wọ́n tilẹ̀kùn gbogbo ẹ̀ e ni wọ́n wa jẹ ni pé ẹyin táwọn ìbátan lọtọ gbogbo ń tà ń kọjá pé tọ́ bá ti ẹ̀ ṣe bí 100 nínú àwẹ̀ tọ́ bá sì rí bí 80 70 ṣe lẹ́yìn àwẹ̀ tó alhamdulillah tọ́ ọ bá gbé ẹ̀ṣẹ̀ 100% lẹ́nu àwẹ̀ táwẹ̀ bá lọ tán kọ́ mẹ́gbẹ́ bí 5 10 ní okú lọ́wọ́ rẹ̀ ìrìnàgẹ́ bá ṣe wà ní àwẹ̀ wà láìkọ̀rọ̀ ọ̀rọ̀ kàtó rí bẹ́ẹ̀ tí ò jẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ ṣùgbọ́n bẹ tó jẹ́ pé

hátà fárọkọ̀ dúnìyà tẹ́ ẹ fayé lẹ̀ kùránì kan ìjọ́ mẹ́ta ni ọ ń bẹ nínú àkọọ́lẹ̀ tó rẹlẹ̀ kùránì kan láàrin three days òun ni so irú àwọn eléyìí àwẹ̀ ń bẹ ọ̀sáàwẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀nì tí wọ́n ṣe kí ni o olóòkè so táwọn bá kẹ̀dẹ̀ èyí tí parí kùránì kan láàrin ìjọ́ mẹ́ta bóyá jọ kan ló fi máa parí kùránì àbújọ méjì so yọkẹ̀ ṣó pé ìmọ̀nì tẹ́lẹ̀ tó kí ni o ó tún lò pèsè ṣùgbọ́n ìmọ̀nì tí wọ́n tẹ́lẹ̀ èsù fẹ́ẹ̀ kan máa ń sá fún wọn ṣùgbọ́n wọ́n rèé ẹwọ́n náà rẹ̀ ní ìsìn kálukú olùbẹ̀rù ọlọ́run agbé ẹ̀sẹ̀ jù sílẹ̀ táàwẹ̀ bá wá lọ tán bóò sí ní padà síbẹ̀ abẹ náà kọ́mọ̀ jẹ́ ṣàìtọ́ ọkọ̀ jẹ wá lérè kọ́mọ̀ kó da gbogbo sẹ́ẹ̀rẹ́ tá a ṣe àwẹ̀ ọ̀kan nínú àwọn ìwà wọ́n ní ká sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo ń bá a sì ní òbí wákàtí kan àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún lọ bákan náà a fẹ́ sọ ìdájọ́ àti àwọn àlàyé tọrọmọ tààbù ìsàwùjá àti kéèyàn ò ní kọjá ìyàwó kan nú ẹ̀sìn ojú wo lẹ̀sìn fi wò àwọn tó ṣètò ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n rò pé tó sí ìwà wa wọn ò ṣe kí ni o tí wọn ò sí máa gbìyànjú mi lè jẹ́ ká àdírẹ́sì ọ̀pọ̀ máa tètè lọ sínú topics méjèèjì torí pé kọ̀ọ̀kan rẹ̀ three three four four hours kò tó discuss ẹ̀ ká tó wá láwa ṣe kí ni o àjọ méjì pọ̀ kámo látòrí ọ̀rọ̀ zìnà alákọ̀ọ́kọ́ gbogbo ayé lọ́mọ̀ tó sì náà dáa kódà ẹni tó ń ṣe zìnà gẹ́gẹ́ ọmọ tó ṣe kí ni o dáa ìlú fàtọ́jẹ́pà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin tí à ń pariwo lókè ká bẹ̀rù ọlọ́run nínú Ramadan àwọn obìnrin tá à ń pariwo lókè ká bẹ̀rù ọlọ́run mọ́sálásí làwà àwọn ọ̀fẹ́ kẹfẹ́ ká máa pariwo ní mọ́sálásí kájọ ohun obìnrin tó wá rè wọn ọ̀fẹ́ ká máa pariwo bá a ṣe pariwo yẹn ìrun tó jẹ́ ọ̀ràn yẹn tí màámù bá ṣe mistake wọ́n ní kóbìnrin ọmọ sọ pé subhana láì kí wọ́n ní kó ṣe kọ́ tí wọ́n fẹ́ kẹ́lẹ̀ obìnrin ọ̀fẹ́ kan máa pariwo ó tún wá jẹ́lé ọlọ́run ó jẹ́nu rọ̀mọ́dọ́n lásìkò tó ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ tí ó ń tọ́da ní ká máa pariwo ọlọ́run sàánú ayọ́ sàn wálẹ̀ sàn rẹ̀ jazakumullahu khairan náà ní ìtẹ̀síwájú gbogbo àwọn tó ń ṣe sìnà náà náà bí ọ̀dà ìyẹn ló fà á tó fi já sí pànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi wa bí sọ gbónú Ma'bad nígbà tó wá bí nípa kí ní jẹ́ dáadáa àtàbúrú ó ní sọ orí gbogbo ń tọ́ ọba ti ń ṣe tọ́jẹ́ pé wàkàrí hítà á ń yà tọ́lẹ̀ à àlẹ́ ìnà nǹkan tó bá ń ṣe tọ́ ọ̀fẹ́ káwọn èèyàn ọ̀ka ọmọ bẹ̀ ọ̀fẹ́ kí wọ́n rí ọ nǹkan bú ni ṣùgbọ́n àwọn àfáà ṣàlàyé wọ́n nírú fọ́múlà tánàbí sọ fẹ́ tọ́ bá jẹ́ ni ọlọ́run ni o ẹ má ṣe lè ṣe sẹ́ni tọ́ bá jẹ́ ni ibú

ẹ má súnmọ́ zina ìnáwó kánà fáhíṣà ọlọ́run níwà àbúni ìwà àbàjẹ́ tí ọ̀dá ni wàsá àṣẹ̀bílà ọ̀nà búsìlì kìí sí ọ̀nà tó yẹ kí mùsùlùmí gidi kọ́ máa tọ̀ sẹ́rí níbi ayà yìí gbogbo àwọn ayà yòókù tó sọ́n Quran chapter 25 láti verse 68 to ọlọ́run sọ̀rọ̀ tọ́jọ mọ́ sí náà bẹ́ẹ̀ nítọ́lọ́run bá dẹ̀ ń sọ ń bẹ̀ ni pé àwọn ìbáàdù rahman àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ àwọn ẹni ọlọ́run first class àwọn ìbáàdù rahman tọ́já sí pé wọ́n ó jogún àlìjàn náà fìdídáúsà ọlọ́run já wà náà wọn ara àròyìn wọn ni pé wà láàyè ìsìnà náà wọ́n èsè ìsìnà jama sẹ́rìsìnà tàà sọ ìburú wà láàyè kò ní dé èèyàn jẹ́ kanú ìbáàdù rahman ẹ má ṣe fi sí èkì omi ni yóò di kèfèrí o ó ń sìnà mùsùlùmí náà ní ọ̀dì ṣùgbọ́n kò ní jẹ́ kan nínú àwọn ẹni ọlọ́run first class gbogbo ẹgbẹ́ àwọn ẹni ọlọ́run dáadáa ẹni ọlọ́run first class wọn èso ní sìnà ẹ jẹ́ kí n sáré láàrin kí n tó máa tẹ̀síwájú káfí pé téèyàn bá fẹ́ jẹ́ ni ọlọ́run first class yóò jìnà sí sìnà Uthman bọ́nà èpè tí usmanu sẹ́ńjò ní ìfáwọn tó pa èpè yẹn ọ̀tàn lẹ́dùn ní ìta sọ́fẹ́ wọ́n pa usmanu gulmanu àjáwọ́rọ́ ní ìpa àbòsí àti èrú àtòjòrò àwọn tó wá pa usman ìyàwó rẹ̀ wọ́n tó gbá létí èpè tọ́sẹ́ fún gbogbo àwọn tó pa usman tán gbáyàwó ẹ̀ létí ikú oró wọn ọwọ́ tán fi gbá létí ọ̀rọ̀ wọn ò tún dayọ̀mọ́ látẹ̀yìn ìjọ náà kí ni usman wá sọ nígbà tí wọ́n fẹ́ pa ó ní kí lẹ fẹ́ pa mí sí mo fẹ́ tí ara mi gbọ́ tánàbí wa muhammad sallallahu alaihi wasallam tó ní ẹ̀ẹ́lẹ́tọ̀ọ́ kẹ́ pààyàn ní ẹ̀sìn àfi fáwọn nǹkan kan ànàbí wa dákọ mẹ́ta náà àbí ìfìyẹn ó ju mẹ́ta lọ ara ẹ̀ ní àfẹ́ yíkù zání àgbàlagbà tó ti níyàwó nílé tó tún wá ń ṣe ìsìnà tó bá jẹ́lẹ̀ ṣẹ̀rí àlọ́jímù ni wọ́n á gbẹ́lẹ̀ bíi sọ́kàwé wọ́n á tìbọnú ẹ̀ wọ́n wà lẹ̀ lókùpa Uthman ní kí lẹ fẹ́ pa mí sí mi ò ṣẹbọ mi ò dá wàhálà lẹ́nu ẹ̀sìn mi ò pààyàn mi ò dẹ̀ṣẹ̀ ó ní fáwà lọ́ì ìtí mo fẹ́ lò lọ́rẹ̀ ni ó ní mo fọlọ́run búra ẹ̀mọ̀ mi mọ́sà méjì fílíjà ìlíyà wà láàfílì ìsìláàmì kódà ìgbà tí ń ti ìgbà ìsìláàmù tí mo mi ò gbóbi ìṣẹ̀sìn náà rí láyé mi ìgbà tí mo tún gbà ìsìláàmù tí mo tún tẹ̀lá nàbí sọ́lọ́ láàrín ọ̀sán láàrín mi ò tún ṣe sìnà kí lè fẹ́ pàmí sí jàmọ́ ọ̀rọ̀ láti tí sùnmọ́nù sọ irú ẹ̀ ní yàwó amọ́ríyàmọ̀ sọ nígbà tí wọ́n ní yóò bímọ tó ní pé èmi bó ní í ṣe bímọ sẹ́yìn pá tí tí sùnmọ́nù tọ́jẹ́ ní ọlọ́run first class a lè mọ̀ pé obìnrin kọ́ yàwó amọ́ríyàmọ̀ first class ni mọ̀ ń bọ̀ sọ́dọ̀ yàwó aisha mo fẹ́ lo yàwó amọ́ríyàmọ̀ nínú àwọn tó ti lọ nígbà tí wọ́n sọ pé yóò bímọ ó ní èmi bó ló ṣe rọrùn fún mi wà lámúyẹ̀mù sásní báṣàrùn

jama sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ <clears throat> nínú wàhálà tó ṣẹlẹ̀ lẹ́yìn pàtàkì òfin ogun kan bẹ tó ṣẹlẹ̀ láyé àwọn sàábé láyé àfà wàhálì ọmọ àbí tọ́lì ogun Jamal gasuwatul Jamal ìyẹn náà ń pèlè the battle of Camel ogun ràkúnmí sẹ́ẹ̀rí ogun ràkúnmí ogun tó pààyàn lẹ́kúnnù Islam torí pé ìyàwó Aisha ràkúnmí lógun nínú nǹkan tó wá ṣẹlẹ̀ ń bí ogun yìí káàpù kan ìyá wa Aisha wa ọmọ ìyá rẹ̀ ní òun tó wà ní káàpù tí àfa wa ní ọ̀rọ̀ yẹn àwọn mọ̀nàfíkì náà dá wà lálẹ́ ìtàn yẹn gùn ṣùgbọ́n tí mo fẹ́ lò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lé yìí nígbà tó rí báwọn mọ̀nàfíkì tí wọ́n pa ọfà mọ̀rákùnmí ìyá wa Aisha ìyá wa nínú haudaj haudaj yẹn kí ni yẹn rí bíi cat tá máa ń gbé àwọn ìyàwó àwọn ẹni ọlọ́lá sí wọ́n wà gbé sórí ràkúnmí wọn à ní rí ìyàwó Aisha ó ti wà nínú ilé ilé yẹn ló lórí ràkúnmí sẹ́yìn tó ti lè ta tó gbé èèyàn dúró kí ló kù èyàn náà ṣe kí ni o èyàn ó ṣubú wọ́n ta fàmọ́ rákùnmí rákùnmí ṣubú yàwáṣà náà ṣubú ọmọ ìyá rẹ̀ bóhùn sí sáré kóònù pé ah bá a bá jà bí ká ṣe kí ni o bí ká kọ́kọ́ ọba tọwọ́ bọnú outdash láti wò pé àǹtí mi sí nǹkan sísá mi sí nǹkan kan ò ṣe ọ́ ìyàwó aisha ò mọ̀ sẹ́yìn fóun wo lọ fọwọ́ kàn ní òun kí ní ojú iná ó ní iná àbíkí ló pè ọmọ ìyá rẹ̀ ní ah, kí náà yí ojú wọ́n níná lójú ọmọ ìyá rẹ̀ yẹ́kù àfáwà mọ́rún àbúrúwàhá wọ́n kọ́ sínú tíra mọ̀tásọ́rù sí lọ́tọ̀rọ̀ sí torí ìyàwó Aisha kò ṣe sì náà rí ẹni kẹ́kẹ́ orí ó rẹ̀ lẹ́yà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam tọ́rọ̀ bá dojú rú tán ara téèyàn fi lè bẹ lọ́run wọlá pé mi ìbomi kankan ṣe sìnàrí àwọn ìyàwó mi wọlá pé ọkùnrin kankan òbí yóò mi rí àwọn afọkọ mi ìyẹn lè bẹ́lẹ̀ ọ̀tọ́ bá mi ní ìgbà jẹ́mọ́ òye àbíòye asáwọn ẹni ọlọ́run first class wà láyẹ̀s náà wọ́n ní ṣe sìnà bó ṣe wà náà kọ́kàtà 25 láti bá 68 to 70 yẹn ọlọ́run jẹ́ kan náà ṣe wá rí sìnà ìgangan tí máa ń jẹ́ ọ̀rọ̀ rọ̀ dráfìlì náà nìyẹn àwọn àfáà ní iná ní tọba ti lẹ ní mọ́ jésù tọrọ wọn lọ́lọ́run ṣe ní wà látẹ́kọ̀rọ̀ zina ẹ mọ́ súnmọ́ zina àsáwọn nǹkan wo ló lè fa kẹ́ ẹ súnmọ́ zina pẹ̀lú yọ̀ǹda ọlọ́run torí àsìkò tí ó sì mo lè kàtó bíi mẹ́wàá nínú àwọn nǹkan tó fẹ́ ká sọ́ra fún tọ́jẹ́ pé tá a bá ti sọ́ra fún a ṣe sìnà kódà tá a bá ṣe sìnà a súnmọ́ sìnà àfi tọ́lọ́mbá láwa sìnà ìrè anábìsọ́lọ́lá àlọ́sálà ó ní láyé zani ìrìnà yẹ́sìrí wọ́n wà mú mi nínú àdísì Bukhari àti Muslim àfáwà àbú rírà àwọn náà gbàwà anábì ní sẹ́ẹ̀rẹ́ tó ń ṣe ìsìnà nígbà tó ń ṣe ìsìnà kìí ṣe mùmí ní òdodo nínú ìwáyà mi wọ́n ní wọ́n yọ ìmánì kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá sí máa ń yọ aṣọ kúrò lórí bá a ṣe máa ń bọ́ aṣọ lẹ́hùn bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ ìmánì kúrò èèyàn wá lè ṣe ìsìnà tán <coughs> ojú rẹ̀ wà wálẹ̀ tó bá ti ṣe ìsìnà pé ah wàláì mọ́ ti ṣe ìsìnà tó bá túbá wọ́n dá ìmánì padà fún tí ó bá túbá ìmánì rẹ̀ ọmọ yìí ìyẹn la ti gbọ́dọ̀ sọ́ra gbogbo ohun tó lè fa gbọ́nfùn ìmánì tó lè fa kí ìmánì wọ́n máa lẹ ká sọ́ra fún bí irú àwọn nǹkan wo wá ní tọ́lọ ni wà látẹ́kọ̀rọ̀ bù zina gbogbo àwọn àyà Kùránì àdìsí ẹjá fi yẹn lẹ̀ ìbítà lọ́pọ̀ àlímà kóòtù àdìsí mẹ́jọ mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún àáfàá kó àdìsí wà ń bí tọ́pọ̀ tánàbí fi ń sọ sí náà di èèwọ̀ ṣùgbọ́n kí n tó ń bá síbi wà látẹ́kọ̀rọ̀bù zina kí ni hukumu zina gangan kí ni ìdájọ́ zina àwọn àfáà ní haram èèwọ̀ ni èèwọ̀ ọlọ́run ṣe léèwọ̀ anábì ṣe léèwọ̀ kódà ó ti wà màálùmù mínà dín ìgbọ̀rúrọ̀ ó ti di tá a mọ̀ ní ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ yẹn pé èèwọ̀ ni zina ìyẹn ló fà á tí ṣẹ̀rí à ń ṣe gbé alahadu penal code Islam gbé punishment wà fún sínà a ní àwọn tá a máa ń pè ní alahadu

kìí ṣe torí aráàlú gbogbo àwọn gómìnà sẹ́nẹ́tọ̀ federal rẹ́bù àwọn former president tó bá sọjọ́bá sọ̀rọ̀ kan lónìí ẹgbọ́n òkú torí ọ̀rọ̀ ìlú nàìjíríà kò fi fọ́ rẹ̀ mọ́ni òun òṣùpá àwọn tọ́da nàìjíríà rẹ̀ àwọn kan ọ̀rọ̀ tó wọ́n rọ̀ tó bá sọjọ́ sí saints ẹnìkan pòlì kan gbọ́ bá sọ lórí facebook mo wá comment wà lẹ́wọ́dẹ́ delete comment mo ní tí wọ́n bá fẹ́ máa pèsè ọba sọjọ́ tó ti yé bọ́nà ṣe dá ṣàìtọ́ bó ṣe gbútó oníbi ó wúlò sí i ọbásanjọ́ ọlọ́wọ́ attend islamic program àwọn ọmọ yàwó náà lábẹ́ kúta ọ attend program kọ̀sọ́ ọbásanjọ́ ní èyàn gidi àfẹ̀yìntẹ́ ẹ̀bá ma atrocities aburú tó ọbásanjọ́ sí fún islam nàìjíríà ṣe ẹgbùn náà lọ mẹ́mà nàìjíríà ta ló fọ́sí àkáǹtì wọn rẹ̀ tí ọbásanjọ́ kọ́ ẹ mọ iye àwọn mùsùlùmí tán jẹ́ general gàgàtà fẹ́yìn wọn ti láyé ọbásanjọ́ ẹ rò pé àti gbàgbé ìtàn tẹ bá náà wọn tó ń sojú lóṣèlú àbáwọn aráàlú ti wá ń bì tán bá sọ̀kọ́ọ̀tì kankan àbí wọ́n dì káàpù ní pátì kan lọ pátì nìkẹ́ sí torí ẹ̀yìn aráàlú sincerely ní tó máa fífọ́ wọn ni ìmí ó lè jẹ́ tó fífọ́ ẹ̀yà rẹ̀ ìmí ní tó fífọ́ ẹsẹ̀ rẹ̀ ìmí ní tó fífọ́ kakọ́s tó bìnà ọ̀gbìsì kèése torí ẹ̀yìn aráàlú ṣùgbọ́n tọ́lọ́ ń bá sòfin wà láì torí wa ní kèése torí ọlọ́run hiv aids sọ́lọ̀ ní olóyún wọn ẹ̀yún tẹ́ mọ́pẹ̀ ní ọ̀rọ̀ tẹ́ pregnancy sọ́lọ̀ ní òní sọ́lọ̀ ní ọ̀sẹ̀ ní tí ó kù dánù sọ́lọ̀ ní ọmọ náwó nínàkúnà sọ́lọ̀ ni yọ́ lọ kó àrùn jèrìjèrì ọmọ sí ń ta ọmọ jẹ́nẹ́rà kan báyìí tó kù lábùjá wá sí ẹ̀kùtán tú facebook tán lọ bá àṣẹṣẹ wọ́n rèpù ẹ̀ wọ́n tọ́ pa wọ́n gba fóònù ẹ̀ lẹ́tà tú blackberry kìíní rẹ̀ náà ṣe rí wọn mú tọ́lọ̀ bá ní ẹmọ́ ṣe sìnà tẹ́lẹ̀ ṣé torí ọlọ́run ni sọ́lọ́ nílé iṣẹ́ kìíní ni àbólọ́mọ obìnrin pé kẹ́lọ́sùn mọ́mọ obìnrin torí àǹfààní ara wa ni ìyẹn ni ṣẹ̀rí àṣọ sọ pé tá a bá rẹ̀ tó ṣe sìnà tó bá já sí wípé nígbà tí ń lo tọ́lọ̀ kìí ṣe individual àwọn ní ó gbé ṣẹ̀rí àgbò ìjọba kí wọn náà máa wà máa dáhùn èèyàn dọ̀bálẹ̀ kọ́ máa bú wọn nídìí tán bá mọ ìwà ọ̀yọ̀ òòlù o embassies náà nílẹ̀ ṣẹ̀ríà nínú òfin ọlọ́run tó bá jẹ́ pé bachelor àti spinster ni kè níyàwó kè lọlé ọkọ bílálà 100 jama wàláì tẹ́ bá fún ọkùnrin bó ṣe kò ní pé sexual ọ̀dì òun lè tó pé ah, wàláì spam ń dòun láàmú ẹsá fún bílálà 100 àfà the next one month ara rẹ̀ ní tọ́ba ti fẹ́ tún pọ̀ obìnrin ní ìtọ́lá dídé yéè one d sincerely ara rẹ̀ remove ẹ̀ẹ̀dẹ̀ ni wà látà fún bí ìmọ̀ráfà tó ń fi dínì la kìí ṣe pé wàá sàánú ẹgbẹ́ wà lẹ́yìn tí ń sunkún ọdẹ jẹ́jà tó fọ́ọ̀tì rárá wọn ẹ̀nà bí hundred o ara ẹ̀ náà ti ń gbóná ẹ̀nà hundred jọmọ́ ńlá náà ṣe ń tako ṣẹ̀ríà sáwọn sẹ́nẹ́tọ̀ ẹ̀kọ́ ṣe sinamẹ́ wọ́n tó lọ sí sinamẹ́ lamẹ́ríkà wọ́n wá ń dì náà rẹ̀ wọ́n balẹ̀ jẹ́ wọ́n tó lọ boko jẹ́ ọmọ ọba lè jẹ́ gbogbo jẹ́ jẹ́mọ́ àìmọye àdánwò nínú ìlú tiwa yìí ṣẹ̀rí àlóye kọ́ọ̀bù ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ tó ń ṣe wèrè kí yẹn ẹjẹ́ wọn bà wọ́n gi tó bá bà wọ́n gi gidigidi arọ́ lọ rẹ̀ ètò báyẹ kọ́ fẹ́ yàwó ọ̀rọ̀ fẹ́ yàwó ètò báyẹ kọ́ jẹ́ kó kọjú mọ́sẹ́ rẹ̀ yóò kọjú mọ́sẹ́ ètò báyẹ kọ́ kọjú mẹ́kọ̀ rẹ̀ yóò ṣe kí ni o ètò báyẹ kọ́ mọ́ Facebook àbí WhatsApp mọ́ tí fi máa ń tàwọn ọmọ omi ẹ̀jẹ̀ kò ní ìlú mọ́ gbá ọba tó bá ń gi tó bá jẹ́ pé tó ti níyàwó ilé àbótiwọlé ọkọ ṣẹ̀rí àní ẹmọ́ fún lẹ́gbà o ẹgbẹ́lẹ̀ èyí ò fẹ́ balẹ̀ ọlọ́run jẹ ẹ̀rì mọ́bẹ̀ ẹ̀sìnlẹ̀ ló pa á ló fi yẹn lè kò lè só ti gbàgbé mọ́gùn Yorùbá Yorùbá tí máa ń lé mọ́gùn tọ́bàdì bọ́ọ̀ lọ ọ̀dọ̀ àwọn ọmọ pé nǹkan bú ni ìyàwó yàwó kọ́ ọmọ owó láta tọ́bà jẹ́ pínlẹ̀ Yorùbá tí wọ́n ti fi mọ́gùn lẹ̀ tóbìnrin yẹn tọ́ dá mọ́gùn kọjá tọ́ ọba ti borí obìnrin yẹn kí ni obìnrin ọ̀n bẹ èyí tó yẹ pé ọ̀pọ̀ kúrúkúrúkú ọlọ́dẹ̀dẹ̀ ọlọ́jọ́ pẹ́pẹ́ méjì ẹ̀sà rẹ̀ kúrúkúrúkú ó di mélòó ó di méjì kúrúkúrúkú ẹ̀sà nù àtàlọ́mẹ́ra rẹ̀ ó ti di mẹ́kù kúrúkú ó di mẹ́fà o wọ́n lè fi nǹkan alẹ́nu tọ́bẹ̀lẹ́wẹ́lẹ̀ kejì àjẹ̀nú yẹn ó àti màmá mọ́ tó ah, bá jẹ́ pólókìtì ni yọ́ ọ̀nà tàkìdì à ẹlẹ́jọ́ ọta pé méje ẹ tètè sómù tó bá jẹ́ pólómi ni ọkọ̀ mú mi garawa kan ó tó mú mi garawa kan àwọn yóò mú mi kú àjẹ̀mú ni wọ́n àtàkì mọ̀ láwọn tó máa ń ṣe ẹjọ́ ẹ̀kọ́ wò lélẹ́yìn òkọ́ wa ṣùgbẹ́ ní tẹ́ẹ̀rì mọ́lẹ̀ tẹ́ẹ̀lẹ̀ ló kópa àwọn èèyàn ò rí sínà ò ní símọ́ láwùjọ ìyẹn la ṣe gbọ́dọ̀ ṣọ́ra ọlọ́run tó wá ní àmọ́sẹ̀sì náà àwọn àfáà ní fáfà ní ara wa ní bá a ṣe sọ̀rọ̀ ọlọ́run ọ̀fẹ́ tó lè fa àdáwà wàlìbàgbùlọ enmity and hatred sinna máa ń fa ọ̀tá àti ìmọ̀ bínú ara ẹni bóò ló ṣe máa bọ́ máa mi ṣe sinna tọ́ máa báyàwó òun ṣe sinna tí máa wá láìpẹ́ kódà kọjá pé best friend ní wà wà lẹ́ ni kódà tẹ́ ẹ bá nílá yín tó bá wáyé parí àwọn àjàkálẹ̀ àìsàn abú yóò ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kùn máa fa ìbínú ọlọ́run lórílẹ̀ àwọn ọmọ àlè wáládù zina àwọn ilẹ̀ legitimate children ọmọ zina ẹwọ obìnrin kan lóògùn sí ètì ọmọ mẹ́rin ló bí wọ́n ní kan wà yunifásitì ó sì gbọ́kọ lọlé ẹjọ́ ọmọ mẹ́rin ọ̀kọ̀ọ̀kan ọkọ̀ jama ṣe ti ọkọ ó ti tẹ́sí ọkùnrin méjì mẹ́ta mẹ́rin káyọ̀ ọ̀bá sẹ̀sì náà rí tọ́jẹ́ pọ̀kọ́ rẹ̀ lẹ́tọ́ kọ́ rí bọ́lọ̀ sẹ́m ọlọ́run dá wa pé jùlọ wa lọ́wọ́ ń bẹ́ náà fa ṣe kan sùn lọ ni tọ́lá ti lé lóbìn lọ́sẹ̀ yìí ó tó doṣù ti bọ̀ ẹ̀ẹ̀kan lóṣù ṣe kiri ó ti tó sẹ́ẹ̀bẹ̀ sísà náà kọ̀fẹ́ kan rọ́kùn ìkan rí kọ̀mọ̀pẹ́ nìkan a máa ṣe jojúmọ́ kọ̀mọ̀pẹ́ nìkan lónìí kan tó bá gbọ́ ọmú ẹ̀ẹ̀má ni yọkọ̀ alákọ̀ọ́kọ́ yóò ní àwàlẹ́ ìkètò yóò tó lọ òkè ìgbà tí ò tẹ́sì kankan rí so ọkọ tó bá fẹ́ lẹ́fù tó bá pa sí náà ni ó ṣe kí ni o òun ó rò pé gbogbo àwọn obìnrin ayé ṣe máa ṣe kí ni o bọ́kọ tí wọ́n náà ṣe máa ṣe lẹ́ẹ̀kan lóṣù náà àbẹ́ ẹ̀kan lọ́sẹ̀ so irú ọkùnrin tó bá fẹ́ náà ní lẹ́fù tí ó fi máa ọ̀pẹ́ ṣùgbọ́n eléyìí ó ti jágboro lọ ọfà tọ́pọ̀lọpọ̀ ilé ní problem ní tí ń fa problem ẹ̀ nílé sọ ẹ́ẹ̀kẹ̀rí pé yàwó ṣe sì náà ni toró ti tẹ́sì àwọn ọkùnrin kan rí kò sí lé sọ́fọ́ ọkọ̀ pé aláyẹ̀ ah, lè ṣe sẹ́rí délé ìgbà tẹ́mi àgbélé fi wà papọ̀ a máa ṣe lẹ́ẹ̀mẹ́jọ mọ́júmọ́ sẹ́rí ìgbà tẹ́mi àti Emmanuel fi wà papọ̀ a máa tẹ̀kanlẹ̀ bí ẹ̀mẹ́ẹ̀dógún ẹ̀yìn sì kan láàrin ọ̀sẹ̀ kan ẹ̀tọ́ ẹ̀tọ́ fi sùn lọ irú kí lélẹ́ ìbáyọ̀ lọ ayé mọ̀ wàá sóhun o ìjóhun ti sọ kọfẹ́ báyìí torí pó ti tẹ́sì kan rí mi jẹ́mọ́ ẹ̀gbọ́n tàṣọ yà bẹ́ẹ̀ gbọ́yé ọlọ́run bá lè kí ọlá kọfẹ́ gbogbo àwọn inú ilé wa kọ́ máa ṣe kí ni o kọ́ máa dàrú tẹ́ ẹ bá tún wá wọlé tọ́ máa lè bá wà ọmọ àlè lọ́wọ́ ọmọ àlè wọ́n nílé tí bá ń tó wọ́n máa lè pèsè kí o ìdàgbà kí lọ́fà gbogbo ilé ìsìnà nítorí àsìkò tí ó sì á ti mọ̀ pé ó dídí ìyà ńlá òun lọ́lọ́wọ́n bá lékè ọlá òun ló gbé kalẹ̀ fún kí ni ó sìnà àwọn àfáà wa ń ka àwọn aburú kan fún wa wọ́n nípa ọlọ́run ni wà látẹ́kọ̀rọ̀ bú zìnà ẹ má súnmọ́ zìnà o torí pé wà á bù ni àsáwọn nǹkan kan lọ́lọ́run fẹ́ ká má súnmọ́ tá a bá ti lè sọ́ra fáwọn tí mo fẹ́ máa kà yìí ẹgbàgbé ẹ̀kọ́ sí sínà ìyẹn là ní àwọn àbọ̀wá bítù ṣẹ̀rẹ̀ ìyá dídì zina àwọn Islamic principles tọ́lọ̀ máa fi dáàbòbò wa tí òfin ní jẹ́sìn lórí ṣe é ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ṣẹ̀rí àṣẹléwọ̀ tàhrímù masil àjìnàbíyà wà mùsọ́fà àti ha jàmẹ́ ẹ̀já máa di àwọn kókó tí mo fẹ́ sọ yóò tó mẹ́wàá tí máa sọ ní ṣàkàlá ó ju mẹ́wàá lọ ṣùgbọ́n tọ́lọ máa sì pọ̀gbà wà tó mo fẹ́ débi ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì náà ń ta àdẹ̀ ní ọ̀pọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tí ṣẹ̀rí àfẹ́ ká sọ́ra fún wà látẹ́kọ́rọ́lú àzìnà ẹ mọ́ sọmọ́ tẹ́lò ní ìbí ilé fọ́ọ̀kan obì báyìí àfá wàhálà yìí mọ́sí mẹ́sù ìlú yẹn the next five minutes ara rẹ̀ wà máa gbé yọ́ kẹ̀rí pé nǹkan jáde lára omi nítorí pé ibò téèyàn bá sùn tó bá dìdú bọ́lọ̀ ṣe dá wa ọwọ́ ọkùnrin yàtọ̀ sọ́wọ́ omi sincerely bọ́lọ̀ ṣe dá omi àdámọ́ omi yàtọ̀ completely sọ́kàn tó ọba ti fọ́ mọ́ mi ọkọ̀ jẹ́ kàkó ní ìgbẹ́ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ rẹ̀ pẹ̀yàwó rẹ̀ lọ́nìkẹ́ ẹ̀mí rẹ̀ they are my friends they are my friends they are my friends they are my friends ọ̀rẹ́ rẹ̀ pé ọdún ah, ọwọ́ yìí tutù gan o ọwọ́ tó pọ̀ yẹn ó ti lọ ríìdì nínú brain ríìdì tó ríìdì yẹn pàápọ̀ ní ọdún àpàlẹ̀ ọwọ́ obìnrin tutù ah, ọwọ́ ẹ̀sẹ̀ dúdú dáadáa ọwọ́ ẹ̀ pípa dáadáa ọwọ́ ẹ̀ ń sallam á ń yú tààna fi wé bí èso lórí

wàlìyàdáni tẹ̀sìnìyà ọwọ́ méjèèjì a máa sẹ̀sìnà wàsìnà rùmá albash kẹfọwọ́ kan obìnrin tí èsẹ̀ lẹ́tọ̀ yìí àbíkóbìnrin náà fọwọ́ kan ọkùnrin ànábì ní sinà ni jama sóyà àbí òye ṣùgbọ́n wàyù sọ dínkù dáníkà alfarj aoyu kàbíyù abẹ́ni ọ̀sọ́ lẹ́tọ̀ àbíkóbìnrin àṣẹ ọ̀gá president gbogbo sinà wà ní kíni o real sexual intercourse ṣùgbọ́n kọ́ ọ̀rọ̀ ọ̀kọ̀jẹ́ pé èèyàn sáré ní special economy àkọ́kọ́jẹ́ pàwọn ọkọ̀ demand àwọn preambus kan ṣe kíni o tó ti sáájú sínú ọwọ́ sínú ojú sínú etí ẹnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti gbọ́dọ̀ ṣọ́ra ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tán la gbọ́dọ̀ ṣọ́ra fún jẹmọ́ sábà ní lọ ẹlẹ́kejì kí tó kù lórí eléyìí àáfà mọ́rọ̀ kan wá mọ̀ sáré fún àwọn kankan torí àsìkò tí ó sì ní àáfà ní ká lọ kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká mọ̀ sọ páwà lẹ́mí wá dáa jù tọ́rọ ń bẹ́nu àwọn àfá ilé ṣùgbọ́n wà ní olúwa pàápàá àwọn ọ̀dọ́ ń sún nígbà tàbí máa ń ṣe ìdìnà kí n sàṣàrà àtún sunday kí máa ṣe jálàbì fáwọn omi kódà tí wọn náà bá sọ́ra pé lórí àwọn tá a sọ bá ń ṣe súnà náà tọ́ bá sọ́ra bóyá bá àwọn tá a já àfá a máa ṣe tẹ́lẹ̀ bí àfáwọn omi àwọn náà gbọ́dọ̀ sọ́ra toró lè wà nú àwọn tí wọn náà kọ́ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé fáírọ́ọ̀sì ń bẹ lára ìwọ gán sì lè

táwọn obìnrin sí fífàwọn tó jẹ́ ṣe ìwọ̀n àmọ̀rọ̀ àwọn ọkọ̀ tó máa ń pè wọ́n tí wọ́n náà bá tún ṣe bẹ́ẹ̀ kí mọ̀kọ́mọ kan kéwú ó ti wá ń bojú mọ́ wá làáfàá rẹ ọmọ ọdún méje náà mú ọdọ́dọ̀ mi ṣé ti máa lójú rẹ ẹ̀hán ṣẹ̀rí àwọn lójú rẹ ó ti bojú àbá lẹ́jú rẹ lẹ̀ ó ní rí mọ́tì èdè ọ̀gbẹ̀dẹ̀ kò sínú ẹ̀ tó lè tó ti yé gbogbo àwọn èyí tó ti ẹ̀

kódà àwọn tá a bá láwọn tó máa di bàlágà ní àwọn ọ̀rẹ́ wa káwọn jẹ ká máa fi sáwọn ọmọ ọbẹ pé ọ̀rẹ́ bàbá rẹ̀ ń dùn hmm, ọ̀rẹ́ bàbá rẹ̀ ó lè fẹ́ ọmọ ọ̀rẹ́ rẹ̀ nù ṣẹ̀ríà ànàbí àtàbí bá kìrìkì ni wọ́n ọ̀rẹ́ ànàbí dẹ́fẹ̀ Aisha tọ́rọ pẹ́lẹ̀ ọ̀rẹ́ táwọn ọ̀rẹ́ wọ́n lóòótọ́ lè wọ́n láàrin yàn bú ṣùgbọ́n ẹjá tìrìnà lórí tí Islam fẹ́ ọmọ ọ̀rẹ́ mi ọmọ mi ọmọ ni torí pé tó nù rẹ bá rọ̀ tó bá dọ̀là ni the next ten years tó lọ́mọ seven three ọmọ ìmú nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ lọ́n torí ọlọ́run so tó bá rí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ fáwọn tó ṣẹ̀rí àtọkọ̀ anábì táwa ní kákọ́sẹ̀ sallallahu alaihi wasallam wọ́n nígbà táwọn obìnrin fẹ́ bá nàbí ṣe báyìí à jẹ́jẹ́ àwọn ọkùnrin wọ́n fọwọ́ kan ànàbí àsàlà ṣùgbọ́n nígbà tó kan àwọn obìnrin ànàbí ní ìní láùsọ fi òmìnira ànàbí lè èmi ebóbìnrin níbò mi èmi omi ìfọwọ́ kan obìnrin tó ti ọwọ́ mi èmi ìfọwọ́ obìnrin káwa náà máa ṣe bẹ́ẹ̀ ká sọ́ra ẹlẹ́kejì òun ni àlùmọ̀ organ ká sọ́ra fún mímọ̀ org asámọ̀ tí ń jẹ́ organ kéèyàn fara kínra kéèyàn embrace ara wọn kéèyàn ò dì mọ́ra wọn lọ́kùnrin àtóbi tí wọ́n ṣe lẹ́tọ̀ ara wọn àfà alára tó lè fa sínú ẹni wà látẹ́kọ́rọ́bù àṣìnà èyí ò tún burú ju káfọ́ ọkọ̀ obìnrin lọ toróbìn tọ́ ọ́ọ̀gì igbá àyà rẹ̀ ọkàn kéde o igbá àyà rẹ̀ ó nítumọ̀ jẹ́mọ̀sẹ̀ náà sọ yé igbá àyà rẹ̀ méjèèjì tó bá ti lè kan tiẹ̀ ara rẹ̀ lè mọ rí bákan

tí má bí ìlágbára fi ń so ti yé ní ìsìn tọ́lá ní bọ́ọ̀ lágbára kọ́ dàgbù obìnrin àti obìnrin dúró kẹjọ gùn kálọ́pù ilẹ̀ bá jọgùn inú ìgbàmí ẹ̀lú ìmọ́ni òbí ìmọ́ṣọ́ ìmọ́ni ọkùnrin ti bà wájú o ẹ̀yìn èyí ó gbọ́lọ́ burú kọ̀ wà láàrin gan lọ tó ọ̀rọ̀ wà láàrin ó ní fífi gọtú nà tó bá tó wà lẹ́yìn má wùlẹ̀ wọ pé nǹkan kadà ní kíláàbù ọmọ àtàrà rẹ jẹ tó bá ti á ti bá wá ṣe pé tó aburú tó lágbára ó ti dúró wákàtí kan ọ̀wà ọkùnrin ọkùnrin ní sàdúró ọlọ́run orí mi ò mo sì mo lo ìmọ̀ ní wákàtí kan ọwà máa kọ́ṣà rẹ̀ o tó wá ní sọ́ra kọjá pé ẹ fara kara yín gan sẹ́wọ̀n ọlọ́pàá tá à ń sọ yìí gan fàtàwá tá a sọ ìtura àwọn bíi yàrá ìṣàbáwálé ayé gan wọ́n rọ̀dún ẹ̀ pẹ̀lú fàtàwá ìlú láńṣe kómi ọmọ asùbáyọ̀lá lọ sí láṣẹ mo sì bẹ̀rù ọlọ́run kómi tíru àwọn sàbí gan wọ́n fẹ̀ẹ́ sọ pé fàtàwá èsù láńṣe yìí gan ṣùgbọ́n tá a sẹ́wọ̀n ní pé dọ̀rú rọ̀ ń gbà mí làdúrí tó lágbára ló lè sọ nǹkan àràmúdẹ̀tọ̀ ṣùgbọ́n lónìí ní ìsìn ẹ̀rọ pọ̀lọpọ̀ gbogbo àwọn tá a jóbi tírẹ́nì tó yẹ ká fáwọn ọmọ wa obìnrin pé kọ́mọ̀ pọ̀gbọ́n ọ̀kadà nínú kẹrọ dáhùn fún lọ́pọ̀ ọ̀kadà kan dáàbò bẹ́ẹ̀ lọ́nà ọ̀kadà lọ́nà àwọn tí ọba sí mọ́tò àkẹ́kẹ́ náà fẹ́ fún bẹ́ẹ̀ ọ̀ kábóbí ẹgbẹ́ lọ́nà ọ̀kadà tọ́bàjọ́ bẹ́ẹ̀ kẹrọ dáhùn àwọn ní máa ń káwò tó lẹ́yìn omi tí wájú ní òṣèré ní òun ní ọ̀fọ̀ra ká mọ́ ọ́ọ̀gì obìnrin ká fara kí obìnrin ká dìmọ́ obìnrin àáfà ara gbọ́dọ̀ sọ́ra fún ara tó máa ń fa kí sì náà ṣẹlẹ̀ ní wà látẹ́kọ́rọ́bù àsìnà ó di mélòó jẹ́ràn ó di méjì ẹlẹ́kẹta tààrí ìmùlùkọ́lùwà bìlàjìnàbíyà mímọ́ dáwà ní kọ́rọ̀ mímọ́ dáwà kálùwà èyí olóburú jù sẹ́rẹ̀ ìjọba private teacher private ustaz fáwọn ọmọ ẹgbẹ̀rún ọlọ́run èyí tó bá ṣẹ̀rí àwọn obìnrin bí ọmọ ẹni tó bá jóbe ẹni gbogbo ẹ̀fọ́ tẹ́ẹ̀ bá ti wá róbe tó competent tó lè handle ọ̀dọ́kùnrin lẹ fẹ́ gbà ẹ má jẹ́ ká máa dúró kọ̀rọ̀ kan dúró lójú táyé ńdọ́tẹ́ ẹ bá sì rí pé ẹni mọ́ sí ilé gan ọ̀dà kẹ́ ẹ pé private dàgbẹ́ má bínú mọ́wàá lónìí ọmọ yóò ní sí lára àbẹ́mi kò ní sí lára ní mọ́wàá ẹ jẹ́ kọ́ wà náà sọ́lẹ̀ ọmọ sí ìgbọ́ pèsè wá sọ méjì ó ń sì náà níbi àmì ìmọ̀ bínú ńdọ́tẹ́ ìbá ti sí ilé kò sí lẹ́sìn ọ̀ ńdọ́tẹ́ ìbá yóò ti níbi kan tí wọ́n ti máa dúró tí gbogbo ayé ó ti máa ṣe kíni o tí wọ́n ti máa kọjá ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n mọ̀ wọ́n ní pé ẹni sáré ló bá ń tó bì kan pàdé mi ní yàrá kan kò sí tọ́jọ́ jẹ́mọ̀ wà láyà náwó ṣẹlẹ̀ two private teaching táwọn tẹ́jà kan ń wú àwọn ọmọ láta ọ́n ṣẹlẹ̀ sáwọn ọmọ olówó ìmí ń sẹ́yìn nínú àwọn ọmọ olówó tẹ̀wò yẹn private àtọ̀ kọ́ tó láwọn ọmọ yẹn ti wà involved pàápàá tó bá já àwọn iṣẹ́ kan tó le bíi physics chemistry maths accounting téèyàn wá rí títí ọkùnrin tó mọ̀ títà yóò ti kó sọmọ ẹlọ́dọ̀ wípé gbogbo tábí ọmọ yẹn ṣe ni pé mọ́wọ̀rí mọ́wọ̀rí wà pàṣì iṣẹ́ yẹn ọmọ tẹ́lẹ̀ pọ̀ náà ti lánàá pọ̀ fẹ́ pàṣì ẹ̀ tẹ́lẹ̀ àdánwò yìí ibò láwọn private schools mi ọ̀n ṣẹlẹ̀ tán wú àwọn ọmọ aláta láwọn títà sùkúù gan ọ̀ ṣẹlẹ̀ ẹ̀kọ́ láwọn sùkúù christian tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gan ibò mo ti yọra láwọn sùkúù christian ládùúgbò wa táwọn ọkùnrin ọmọ gbọ̀n lọ́wọ́ báyìí tí wọ́n mọ dìmọ́ra wọn ní pọ́blíkì gbéga tó bá fi lé mú yín dìmọ́ra yín lọ pọ́blíkì àdánwò tó ṣẹlẹ̀ private ní kọ́rọ̀ wà lẹ́yìn ó lè jù báyìí lọ táfọ́ ọkà wọn máa ń gbá àyà irú orí ìwà lè kúsẹ̀sù wà pẹ̀lú òtì yìí sincerely táwọn ọ̀bà sọ́ra gbogbo ọdún táwọn ń ṣe wọn àrí sábà bible support ẹ̀ ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ sọ́ra gbogbo bá ti bẹ̀rẹ̀ ká máa wà kọ́rọ̀ pẹ̀lú obìnrin ká sọ sí èèyàn lè wà kọ́rọ̀ pẹ̀lú obìnrin gan àwọn àfáà sọ̀nà tó pọ̀ ó lè mẹ́tẹ̀ pé kọ́rọ̀ lẹ́wà tó bá jẹ́ pé lóòkù ni kọ̀rọ̀ náà lẹ́wà yí fún alábẹ̀rẹ̀ mọ́sálásí làwọn àwọn méjì wá dó lábẹ́ igi támúrù tọ́wà ń ta yìí níbi 10:30 ọ̀rọ̀ náà ni tó lásìkò tẹ́ wà tó sọ ní pé èyí sábà ṣe kiri o èyí kọjá pé èyàn bá jẹ kọjá gan tí ìbá ṣe mọ́bá mọ́bá gẹ́ wọ́n lè mọ́mọ́ tó ṣe kiri o tọ́ ń lọ àwọn èṣù kọ́lọ̀kọ́sà àwọn ọmọ ìyá kan class wọ́n sì bára wọn ló pọ̀ ẹ̀yìn ó rò pé wọ́n gbéra wọn lẹ́sẹ̀ àwọn ọmọ secondary school ti yọ lórí ibú débẹ̀ tán expert ìwọ́rọ̀ pàwọn ọmọ wọ́n jókòó wọ́n ń ṣeré ni èyí tó jẹ́ obìnrin ti nírú aṣọ burúkú tọ́wọ̀ tó ti fààyè sí èyí tọ́jọ́ pin náà ti ní tó ṣe ní iṣẹ́ ìbú rẹ̀ wọ́n sì bára wọn ní sex nínú class títí chelsea orí ìwé lẹ́nu tó ń kọ́ ká tó wá sọ wípé tọ́jọ́ pé kọ̀rọ̀ náà wá wà èyí lè dáwà náà kọ̀rọ̀ tó ẹgbẹ́ ní ìsìn lápẹẹrẹ mo ní mọ́tò mọ́tò ló bẹ́yà pé ten glass ni èmi àti obìnrin nìkan mo dẹ̀ gbé ní mọ́tò èmi àti ẹ̀nìkan láwà nù mọ́tò yẹn lọ sóye ọ́ driver wà níwájú ó ń drive mi demarcation wà láàrin driver àti ẹ̀fà àwọn mọ́tò olówó kan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ driver ò ní mọ ìtọ́ ọ̀gá ọ̀gá ìgbà rẹ̀ àwàlẹ̀ sí ti bí mi díẹ̀ díẹ̀ olùkọ́gà ọ̀dà bí ẹ̀kọ́gà ọ̀hún ṣètò kò sí gbọ́dọ̀ yọjú tó bá yọjú ti ẹ̀ ń ta iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀gá ìfura bí ọlọ́pàá jẹ̀ mọ́tò yìí ọ̀dà nù bí ìgbà tọ́gà ọ̀hún ọ̀dà bí ẹ̀kọ́gà ọ̀hún ọ̀gá ń bá ètò lọ so kí lọ́kàn ó ti lọ́pọ̀ sínú ọlọ́gọ́ òun tẹ́lẹ̀ irú eléyìn náà kálùwà ni gbogbo tó bá ti lè jọba yẹn ṣẹ̀rí àníkà sọ́ra fún un anábì wa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ láyáhùn wà náà rọ́jú lóbi mọ́ráàtì ìlà kánà ṣẹ̀tọ́nù fàálífàwò anábì ọ̀sán àgbẹ́fẹ́ ẹ̀rí tọkùnrin àtòbìnrin tábà ti lè wà ní kọ́rọ̀ èṣù ni ó sì kẹta wọn ìmáàmù amadu gbà wá nínú ìwáyà ọmọlùmọ̀ àtọ̀ àwọn mí náà tún gbà wá a gbọ́dọ̀ sọ́ra gbogbo tó lè fa kámọ̀ wà kọ́rọ̀ pẹ̀lú ẹwà ọgbọ́dọ̀ sí sí kò sí pọ́kà tó lè wà kọ́rọ̀ táà bá sọ gbogbo àwọn ilé yìí ṣe sincerely àdánwò ní ọmọ àtẹ̀yìn ẹ̀yọ kọlọ̀ ọba àlejò lákọ́láwà tó bá fẹ́ràn àkọlọ̀ kí ló tó lè ṣẹlẹ̀ àdífì àfáwọ̀ ẹ̀bùn àbáṣì wá gbé wá pé láyé kúrò wà lọ́rọ̀ nínú ìmúra tí ńlá máa bí maharami àdísì Bukhari àti Muslim nìyẹn in tó tó lè fa kẹwà àkọlọ̀ ẹnì kẹta ó ṣe kíni o yọ wa ẹ wá máa gbọ́ mi kì í ṣe ẹnì kẹta kì í ṣe partner in crime o maharamu ara àwọn eléwọ̀ obìnrin sẹ́yìn pàwọn ọmọ tọ́ọ̀gì ní ìṣẹ́ méjì ṣe tiẹ̀ tán ṣe tiẹ̀ tán ṣe tiẹ̀ tán ìgbẹ́ náà ti ló mú tí wọ́n tó máa fọ́bìnrin yẹ pàdé pé àpà ah, lẹ́wọ̀n ìlú ọ̀gbọ́n yóò ní parí parí parí tẹ̀lú mẹ́rin tó débi lóòtú láti tẹ̀tẹ̀ mi náà kéèsì olúyẹn bá máa sọ fámílì ara àwọn relatives obìnrin yẹn láwọn tó jẹ́ ilé ìwọ̀ rẹ̀ tánlẹjọ travel tánlẹjọ wà papọ̀ kọ̀rọ̀ bí bàbá rẹ̀ bí bọ̀dá rẹ̀ bí ọ̀nkù rẹ̀ irú àwọn báwọn bí ọmọ rẹ̀ tó ti bàlágà lọ́kàn yìí bí brọ́dà rẹ̀ bóyá fún brọ́dà bàbá lásán dáhùn kó àbíyà èèyàn bí 16 ní máa rà mọ́ obìnrin adìláwọn tó kàbí ẹlọ́nà àwọn àfà yọ́ sàjẹ̀ pé ọkùnrin tó ti gbọ́n tí èso ọmọ tí wọ́n kẹfọ́n bisikíìtì tí ó sùn lọ tó ti gbọ́n tẹ́ pé àdánwò lè ṣẹlẹ̀ tó bá ti wà pẹ̀lú wọn kò sí tó burú mẹ́ ṣùgbọ́kẹ́ wọ́n wà mọ́ ọ̀tọ́ ìṣẹ́lẹ̀ kẹta ṣẹ̀rí àmì ká sọ́ra fún ìyẹn wà mọ́ àwọn àdánwò tá a gbọ́dọ̀ ṣe fi ní o tá a gbọ́dọ̀ sọ́ra fún lára rẹ̀ ẹlẹ́kẹrin alùkúbla òun ni kìsìn kí ọkùnrin àti obìnrin ọmọ fi ẹnu kura wọn lẹ́nu àwọn àfáà ní ẹ̀mẹ́ lè fà sí torí pé bọ́lọ̀ ń ṣe dá wa ẹ wo ètè ètè méjèèjì tọkùnrin kan bọ́yá wọn náà wọn ó ní ọpọlọ ọpọlọ ń gbé fún àwọn kíní o oríkèríkè ara àdámá arọ́mọ̀ sílẹ̀ sáwọn méjèèjì arọ́mọ̀ tí wọ́n bá sọ́ra yóò rí sísí náà ṣẹ̀rí àṣẹ́lẹ̀wọ̀ ọkùnrin àtóbi tí mo ara wọn kọ́mátìsì ara wọn náà bá ṣẹlẹ̀ kíní ọmọ ẹlẹ́karùn-ún nínú tíṣẹ̀rí àtótó sọ pé àníṣẹ́tẹ̀ bá ti ń sọ́ra fáwọn nǹkan ìsìná ò nira láti ṣe òun náà ni tahrimu khurujil mar'a mutatojjiba mutaattira kóbìnrin ọmọ lo pàfúùmù jáde kó fi lọ́ fi ń dà sára ṣẹ̀rí àní ọ̀gbọ̀dọ̀ wáyé nínú àdífì àníbí àsálà ó níṣẹ́ rí èyíkéyìí obìnrin tọ́bẹ̀ ayúmọ̀mọ́ra àti mustaatarati eyike yi tọ́ bí ilé lupa pàfúùmù jáde fún màkàràjá lọ́bá wá jáde kó ń lé famọ́rọ̀ tí a là kọ́ omi lìyẹ́jì dú rí ha lọ́wọ́ kọjá lọ àwọn èèyàn wá ní wọ́n ń kó lórí aláìbìnrin àwọn ilé irú obìnrin yẹn anábì ní fàyíyà záníyà wọ́n sì máa kọ́kọ́ ni ṣẹ̀rí àlóbi tí bá jáde èèwọ̀ ni gbogbo pàfúùmù tó bí lélò náà ṣẹ̀ríà ṣẹ̀ríà sálàyé tóbìnrin máa ń ṣe menstruation lọ́wọ́ àbẹ̀jẹ́ ẹ̀bí máa ń wáyé lára torí òórùn tó máa ń bá àwọn ẹ̀jẹ̀ ń wá kìí sara ní òòlò sí o yóò fi síbi páàdì àbásọ tó bá máa ń fi síbi tẹ́jẹ̀ yẹn ti ń jáde tó fi jẹ́ pé tẹ́ òórùn yẹn bá fẹ́ jáde pẹ̀fúùmù ó neutralize òórùn yẹn ó lè lo pẹ̀fúùmù bẹ́ẹ̀ tóbìnrin àtọkọ ẹ̀ bá wà nù rúùmù wọn ó lè lò fọ́kọ rẹ̀ tó bá ti fẹ́ jáde nínú rúùmù yóò bọ́ aṣọ sílẹ̀ yóò sì lọ wẹ̀ sẹ́ẹ̀bù wà láfẹ̀ẹ́ kan lélẹ̀ yàn tó bá wá rí bẹ̀ jọmọ́ ẹ wá wọ̀pọ̀lọpọ̀ obìnrin náà lù tiwa tí wọ́n ń lo pàfúùmù lómi iṣẹ́ tí wọ́n ń lò jáde eléyìí yóò máa fa zìnà agbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ̀ọ̀bá àlékè ọlá kọ́sà àmọ́ wa ẹlẹ́kẹfà abẹ́lẹ́kẹ̀lọ́dádé àfá alẹ́lẹ́kẹfà ní al-ikhtilat tahrimul ikhtilat ìtí jẹ́ ikhtilatu òun ni intermingling of sexes kọkùnrin àtòbìnrin ọmọ rúpọ̀ ẹwọ bọ́lọ̀ ṣe ṣètò Islam tá a bá fẹ́ kírun ọkùnrin ní sáàfù ìwájú obìnrin kí ni o sáàfù ẹ̀yìn sádálì tẹ̀rí àní tó bá ti di pé ọkùnrin tò ní ẹ̀gbẹ́ ọ̀tún obìnrin ẹ̀gbẹ́ òsì ọkùnrin kan obìnrin kan jama àdánwò ọmọ ṣẹlẹ̀ ẹlòmíì tẹ̀rọ̀ kò kírun ó ti dá àkàrà lórí bọ́lọ̀ ṣe tẹ́lòmí ẹlòmíì dápé tó bá rí obìnrin lásán wà láì problem ṣẹlẹ̀ tó bá fara kí obìnrin ẹ ti jùnú petrol yọ iná òjò ní ìsìn tó bẹ́ ilé gbé ọfẹ́ rúkú báyìí ní obìnrin kan lọ́wọ́ bí transformer ti gbé kò ní lè control ara rẹ̀ ṣẹ̀rí ẹ̀yà ẹ̀mọ́tọ̀ wá dá wà láàrin mọ́sálásí kómi ọmọ dúró ní kíní o ẹ̀yìn ọkùnrin ọmọ dúró níbo ìwájú ẹ̀tún wá máa wò táà bá wo àárín dáadáa ṣẹ̀rí ọ̀fẹ́ kí n tó lè fa ká máa rù ọ́ ṣẹlẹ̀

yọ́ pàdé wọn bí kábẹ́kọ̀ mọ̀lẹ́ yàrá rẹ̀ nìkan ní ìgbìmọ̀ ìsinmi ayé which is not possible ọmọ rẹ̀ bọ́lọ̀ sùkú yọ́ bá wọn yóò nìkan bá àwọn nẹ́tíwọ́kì èṣù bọ́lọ̀ ilé ẹjọ́ nẹ́tíwọ́kì èṣù wà bẹ́ẹ̀ bọ́lọ̀ ní mẹ́sì ọ̀ọ́bí náà ti ń pín nẹ́tíwọ́kì èṣù náà nìyẹn ṣùgbọ́n torí bàbá ti fáwọn ọmọ tiwa ní abẹ́rẹ́ àjẹ́ ara lọ́lọ́run fi máa sàánú wọn irú ọ̀pọ̀lọpọ̀ wa tá a máa ń tijú àti discourse àwọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀rọ mi ọ̀pọ̀lọpọ̀ òbí èfẹ́ sọ̀rọ̀ sẹ́ẹ̀sì pẹ̀lú ọmọ gbogbo àwọn ìkẹtọ́ bá ti ń bàlágà ẹjẹ́ kánmà sì náà ń bẹ aburú ń bẹ èyàn máa lóyún èyàn máa kójá ibi wọ́n máa bọ́kùnrin sùn obìnrin wọ́n máa bá sùn wọ́n máa fọ́kọ̀ obìnrin gbáyà obìnrin a máa dìmọ́ èyàn nǹkan báyìí máa ẹjá wọn máa yọ ọmọ kan máa kí ni islamic implication kéde káwọn ẹmẹ́jà sí ìràyẹ̀ ìfẹ́ ẹ̀fẹ́ kan expose wọn sí wọ́n ti kọ́ wọn ní kọ̀ọ̀kọ̀ ṣùgbọ́n àwọn tọ́kọ́ wọn kó àpàlẹ́ ah, ló sì wà ní tọ́kùn bá fọ́kùn ní àpàlẹ́ ọgbà mú rẹ̀ yan ìwọ́jẹ́ ní kiri ìwọ́n lọ́wọ́ sọ fún kiri kọ̀ọ̀kọ̀ ọkọ̀ ó lè ọmọ ọ̀tọ̀ ní mọ̀ sí pé fún òun bá lọ́pọ̀ nọ́mà ah, pé á àsádùn bẹ́ẹ̀ báyìí lóòótọ́ yọ́bà mọ́wẹ́jọ́ mọ̀ fọ́ọ̀kan ìwọ́n jẹ́ lọ́rẹ́ dáwà báyìí lóòtọ́ lórí báyìí bẹ́ẹ̀ èṣù ló gbé wá aburú báyìí lọ́wọ́ àbẹ́ o a gbọ́dọ̀ máa ṣàlàyé irú àwọn kọ́báyìí fáwọn àtàbá ti kọjọ́ ọmọ ọdún mẹ́wàá tánà bí ní ká mọ̀jẹ̀ mọ́ ṣe kí ni o kí wọ́n sọ̀pọ̀ àáfà ní ta bá wọlé wọn ò fẹ́ ká máa ṣe kí ni o kí kìtì láti ọmọ ṣẹlẹ̀ torí irú kìtì láti yìí ṣẹ̀rí àláwọn ọmọ ẹlá ọmọ ọdún mẹ́wàá fárúbì kú bẹ́ẹ̀ iná ó fílìmù bọ́ọ̀jì ẹ mọ́ jẹ́ kí wọ́n sọ papọ̀ mọ́ jama ṣẹ̀rí àwọn tí àwọn tẹ̀ bàbá kan lè yá kan náà lè bá wọn bá sọ yóò ṣẹ̀rí àmì ẹmẹ́jẹ̀ wọ́n sọ̀pọ̀ ma tó rọ́ mọ́ obìnrin tó bá fẹ́ sọ lálẹ́ ó fẹ́ bọ́ sọ ọlẹ̀ èyí tó yọ́ lọ́rọ̀ fẹ́ kí ní bẹ̀rẹ̀ báyà tí òun náà ó ti ní túmọ̀ sí ó ti rẹ́jísà rẹ̀ sọpọ̀ èyí tó yọ́ mi náà tó bá rọ́kùnrin kí lè tọ́wà níbi ọwọ́ abẹ́ ẹbí ẹsẹ̀ rẹ̀ iná gbogbo lẹ́yìn rò pé ní ìtumọ̀ ó ní ìtumọ̀ lọ́dọ̀ àṣẹ ẹmẹ́jẹ̀ wọn ó sún pọ̀ àsìkò ọmọ ọdún mẹ́wàá ọmọ tuntun maturity àwọn ọmọ ìlẹ́wù yà àwọn tá a jẹ́ tíṣà secondary school tí mọ̀ sọ ti wà dáadáa àmọ́ ó sọ̀lá àtọmọ ọdún mọ́kànlá wọ́n ti pọ̀ sí ìṣẹ́yọ́ kan méjì mẹ́ta mẹ́ta ti menstruate àwọn oúnjẹ tá à ń bí ìjẹkújẹ náà kọ́ so irú ọmọ ọdún mẹ́wàá yẹn ti súnmọ́ kẹ́kọ́ bàlágà ẹ̀mọ́ ìjẹ̀wọ́ ó sún pọ̀ torí kí ni o àfẹ́ kan máa rò pọ̀ tẹ́ ẹ bá jẹ́kọ́ ọmọ yẹn wà dípẹ́d mọ́kọ́sá máa rò pọ̀ mọ́kùn tó sì jòbí àbí ìtọ́jọ́kùn kọ́mọ rò pọ̀ òbí irú ọmọ yẹn ó ní problem gbogbo bí ọba ti dé tí kò ní fi comfortable tó bá dẹ̀dà rẹ̀ kan kò ní lè control rẹ̀ àfi kó ṣe sì náà ṣẹ̀rí àṣẹlẹ̀ náà ní kíní èèwọ̀ bákan náà tahrimul khudu' bil qawl ara tá a sọ̀ra fún tí ò ní jẹ́ kí sì náà rọrùn òun ni ká máa déhùn sọ̀rọ̀ èyí ò bá wà bá a jóbẹ̀rẹ̀ wí jama ẹgbọ́ yé dáadáa sẹ́ẹ̀rí bọ́lọ̀ ọ̀rọ̀ ọ̀sìn náà tá à ń sọ yìí èyí tó pọ̀ jù nínú tó máa ń jẹ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn obìnrin ti wá nígbà bá débi ọ̀rọ̀ ìjáàbù ní ìsìn ẹ̀rì ìmá dé ò sọ̀rọ̀ ọlọ́run máa mọ̀ sí ilé ìwọ̀fẹ́ ní tẹ́ ẹjọ́ mi ní Quran chapter 33 verse 33 falata kudọ́ánà bil qawli fàyẹ́tìmá àlẹ̀bí fi kọ́lìbì yìí mọ̀rọ̀ ọlọ́run pé wọ́n bẹ nínú àwọn atájọ́ kan ẹ̀ńtá ìsìn gbẹ̀lẹ́ mi wa Assalamu alaikum afá mo ti bá yín gbé Victoria sí ibi mọ́ṣọ́láṣí ṣọ́tí yẹn tọ́bátẹ́pẹ̀ tí ó sì ẹ̀bọ̀ náà ni what I'm trying to pass across is ẹ máa wò jàmá ẹ tó bá ti pass to level mss tí wọ́n sọ yìí tá a bá ṣe exco meeting ẹ gẹ́ẹ̀tì ní ìsìn táwọn branch bá ń sọ̀rọ̀ wà láìpẹ́ kúrò mọ́ wa ẹ jẹ́ kí sister tó gbóyìnbó I mean you know the issue that we discussing what I want to pass across ó bí ẹ̀ sọ̀rọ̀ mẹ́mìí sí bá ti sọ̀rọ̀ yẹn I mean You know what I say to the issue? Sister Fatima has already raised a particular issue last week that we sister should be all the people abrash ara wọn wà bá lẹ̀ bọ́lọ̀ ń ṣe bá obìnrin nìyẹn tí ẹgbẹ́ wo ẹwọ mọ́sí àwọn obìnrin táwọn náà máa rà àwọn olóòlù àwọn sẹ́ńtì obìnrin náà máa rọ èyí ní pẹ̀lú àwọn tó máa kàròyìn àwọn tó máa ṣe drama wọ́n máa ní fáǹsì ju kíni lọ òjọkùnrin lọ wọ́n ní fáǹsì ní obìnrin irú ẹ̀ ló sáwọn kan ní àwọn tiwa náà tí ìníbi kí n dákọ̀ tọ́lá sí wáàsí lórí rédíò friday àtàwọn ọjọ́ kan tó yí ẹ máa pè mí ẹ pè mí ẹ mo fẹ́ mọ̀ tá a last week èèyàn wéèsì owó lórí rédíò tí wáàsí ń bẹ téèyàn ó sọ fáwọn èèyàn máa wéèsì owó kí lọ́kàn wà pé ẹ̀kẹ́ ká dáa fún pípé ìníbi kẹ́ pè mí kẹ́ pè mí kẹ́ mo ti pa fóònù mi dànù ìwọ̀n bí ta ṣe láwẹ̀ ní friday táwọn èèyàn

àwọn náà fẹ́ káwọn èèyàn máa pẹ́sì àwọn òní díẹ̀ ọlọ́run ní ojú oyíyàn níjọ́tọ̀ ọba wà lùdẹ́ náà ló sórí ilé wọn láì gbogbo tó ní oṣù dára tọ́ ọba ti wà lùdẹ́ náà èèyàn sórí ibú ìfò rẹ̀ òtò máa rànú náà ni kí ni kí ni dèdè rìn kan gbónilẹ́jà máa rẹ̀ a máa dín sọ̀rọ̀ a tún dín sọ̀rọ̀ lórí rédíò ẹni tá a fẹ́ sọ lé nìyí pé sẹ́ẹ̀dẹ̀mọ̀ pé kò kẹ́lú ní òtò a máa rán èkó wèrè ọmọ àbàdàn lè ní sọ̀bàdàn ìnídìí máa rẹ̀ èkó wèrè kan pé ẹmọ tí mo dẹ̀bẹ̀ bá ń sọ wípé mo fẹ́ kẹ́ẹ̀dẹ̀ máa kẹ́ẹ̀dẹ̀ máa kí lọ́kàn nípa kẹ́ẹ̀dẹ̀ máa ìbàdàn ń sọ yorùbá àbàdàn nígbà mọ́ alọ́rin gẹ́nì kẹ́ni tó bá fẹ́ ka kùránì ó ní òun tó máa ń gbòòrò ìbàdàn náà kùránì ní ìjẹ́ ìṣúdọ̀ tó ti yé ìnídìí wá máa ń dín sọ̀rọ̀ ṣùgbọ́n bí ní máa sọ pé eléyìí sẹ́wọ́n náà ìfẹ́ ẹjọ́ mi ìṣẹ̀rí àní ẹ sọ́ra ibi ó ti ń dín sọ̀rọ̀ wà láì àwọn ọkùnrin kan ti lásìkò in fact tí ìbá dìkẹ́ lọ́dẹ̀ nígbà tí mi dánu university of london nss i do caution those, sisters no no no it's okay it's okay stop sit down mọ́ sọ fún akọ́ mẹ́fà máa kọ́ máa change vocabularies ká dá fún vocabularies yẹn táwọn ọlẹ́ ìbò wèrè kí wọ́n náà sọ sí táà sọ ni má dẹ̀hùn wèrè kí wọ́n ti it's okay it's okay it's okay ẹlòmí ò rò pé èèyàn wà ash àmọ́ táà sí téèyàn bá wà ash máa wo obìnrin gbà mí kọ́mọ̀dà fìtínà lẹ́ni tí fìtínà bá dé kò sáájú kẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa dín sọ̀rọ̀ ibò tàbá wà láwọn ìkànnà tẹ́ pọ́ máa ká omi sínú inú máa bẹ̀mí kóbi ọkẹ̀ mọ́ sọ̀rọ̀ bí ẹn tí ò ní ti ìdùwà lẹ́nu máa bí mi mọ̀kẹ̀ máa kọ̀ tú ara mi ni kóbi ọmọ ṣe bí dèdè inú máa bẹ̀mí o àwọn tó súnmọ́ mímọ̀ obìnrin gbọ́dọ̀ máa display maturity àwọn obìnrin bẹ̀ wà láìpẹ́ lọ́pọlọ bí ìyàwó Aisha tẹ bá fẹ́ sọ̀rọ̀ ọpọlọ ẹ sọ pẹ̀lú adab dẹ̀kóbi ọmọ ẹgbẹ́ ẹni tákùnrin bá sọ mo lè tako ẹni kìíní kàtó ẹgbẹ́ kìí ṣe pé o ní facts ìwọ́n lẹ́kẹ̀ẹ́ fẹ́ ṣó pé wọ́n náà ń bẹ níjó tí wá ń bẹ èèyàn mélòó lọ́wọ́ á mọ̀ so a gbọ́dọ̀ ṣọ́ra àwọn kẹyẹ lè fàdánwò kó bí ọmọ ẹdín sọ̀rọ̀ àáfà ní ká ṣọ́ra fún ó lè fàṣì náà lọ́nà pé fàlátàdọ́nà bìlọ̀kọ́wùlì fàyẹ́tìmá lẹ̀bí fi kọ́lbí í mọ̀rọ̀ tẹ́ ẹ bá ti lé díhùn sọ̀rọ̀ àwọn ọkùnrin kan bẹ ẹlẹ́kẹ̀ẹ́jọ àbí ẹlẹ́kẹ̀ẹ́jì ká sọ ẹlẹ́kẹ̀ẹ́jọ nínú nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni ká jìnà sí àtàbárùj jẹ́mọ́ kí mo pè é tí ń jẹ́ tàbárùj òun ni ìyáàrù zina kéèyàn fi ọ̀ṣọ́ hàn ara tó máa ń fa sí náà ni àwa tá a jọ́kùn ìhòòhò tiwa látòlókun dédodo ṣùgbọ́n tá a bá fẹ́ kírun wọ́n ní ká tún bomi èjìká wa àti ntọ́da ni kọkùnrin ọ̀fẹ́ kan gbìyànjú àti wòra rẹ̀ láti bí orókún débi kíni èjìká ṣùgbọ́n tó o bá sáwọn ibì kọ̀ọ̀kan lẹ̀ látòkè lódò ọ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹja sọ kóbìnrin ní orí àfá ìdímọ́sù tí wọ́n lè bá ti ẹ̀jọ́ pé ìyàwó lẹ́yìn ọgbà náà rẹ̀ àdánwò lè ṣẹlẹ̀ ìwọ́tọ̀ lómi tó ọ̀fà ti máa lo àlẹ́kìjáàbù àṣẹ́rí ṣe ikùn ẹ̀tún gbọ́yé àwa tá a tún jẹ́lẹ̀ àgbìyàn tá à ń lo nìkọ́ ẹja bẹ̀rù ọlọ́run mọ́ lo nìkọ́ ọ̀bù tó fẹ́lẹ́ tí wọ́n mọ̀ rípọ̀ tọ́kè tí wọ́n rípọ̀ tọ́lẹ́ẹ̀dì tí wọ́n rípọ̀ òfìkan sẹ́yìn ijú bẹ̀rù ọlọ́run ìwọ tó bojú náà bẹ̀rù ọlọ́run sọtọ̀ balẹ̀ ìwọ tó bá ti wá bojú àwọn àfáà ti sọ fún ara tàbárù òun ni kọ́ tọ́tè kódà Sheikh Al-Albani lẹ́rẹ̀ gbogbo ìyàwó rẹ̀ bojú àwọn ọmọ rẹ̀ bojú ṣùgbọ́n bàbá ní òpin ní ọpẹ́ tó kóbìnrin ó bojú èso ọ̀rọ̀ wọn ni kọ́mọ̀ bojú wọn ni kó bojú gan lọ́wọ́ àfúgbọ́ nínú tíra àwọn yẹn wọ́n ní gbogbo táwọn sọ yìí obìnrin tí ọba ti lè fi ọ̀sọ̀ kankan sójú fàyẹ́jìbọ̀ àlé á ń tẹ̀wò tí ya ti di ọna èèyàn fún kó ẹ̀ ó mú olè nìfọ́sọ̀ sójú ọba ti bojú sápálá lójú rẹ̀ ọwà ọgbọ́dọ̀ kàtíkè ọgbọ́dọ̀ tọ́tẹ̀ ọgbọ́dọ̀ lumú ọgbọ́dọ̀ fi kankan sójú rẹ̀ tẹ́ bá rí ọmọ wá fọ̀sọ̀ hàn hàn ó fi hàn ó lu hàn gbogbo náà fà sí náà ọkùnrin rẹ̀ ní náà wà láì tẹ́yìn bá láwọn realities ọmọ pé ṣẹ̀rí àmọ́ tó ń sọ tó bá jẹ́ pé èèyàn kan nínú 100 lọ́jọ́ victim ṣẹ̀rí ọ̀fẹ́ kéèyàn kan yan parẹ́ ọkùnrin ní ìmú obìnrin lásán lórí tó ní problem tó jẹ́lẹ̀ àkọ́yàwó àwọn ọmọ ẹjẹ́ kọ́ máa yé wọn àti ráwọn ọmọ tọ́jà àkàtà ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ àtọ́ ń serú àwọn nǹkan yẹn wọ́n àtẹ́yìn ọmọ lórí pé èmi ń bojú o ọ̀sọ́ ni kóbìnrin ó fi nǹkan símú obìnrin lè fi nǹkan símú tó bá ti bojú ẹ̀ ọ̀gbọ́niyé tó bá ti bojú rẹ̀ yọ gbogbo dìdìrín tó fi símú yẹn ọ̀sọ́ ni gbogbo àwọn ọkùnrin tí rí ọ̀sọ́ wọn dẹ́lẹ́sẹ̀ ìwọ náà máa gbèsè lọ́dọ̀ ọlọ́ àtíkè tó kù sójú ọ̀sọ́ ni ọlọ́run dá tíkè mọ́ só ti yé má lo àtíkè tó bá ti bojú ìwọ tí àwòrán bojú kò gbọdọ̀ látíkè kò gbọdọ̀ lumú kò gbọdọ̀ tọ́tẹ̀ kò gbọdọ̀ kọlẹ́ẹ̀dì sápálá lójú rẹ̀ ọ wà in tí ò ní jẹ́ kádọ́wọ́ lóòlù jama sọ́yà bí òye ṣẹ̀rí àlá gbọ́dọ̀ kí a fi ìhùn gbogbo tó wá jọ̀sọ̀ pé lórí akó òkasọ́wọ́ atọ́ láàlì obìnrin ọba ti lo glove mọ́tọ̀ láàlì mọ́ sì di gbogbo tó ọlọ́run dàmọ́ ni ìwọ lo apply rẹ̀ irú ẹ̀ náà ni gbogbo ni abẹ́ ló jẹ́ méjì èyí tọ́wọ̀ sábẹ́ àti ìtọ́wọ̀ lélókè èyí tọ́wọ̀ lélókè yẹn ní kíni ìjà èyí tọ́wọ̀ lábẹ́ ọ̀ṣọ́ ni mọ́jẹ̀ kí jímọ̀ ọmọyọ lábẹ́ sunday agbọ́dọ̀ sàkíyèsí gbogbo àwọn ilé kọlọ̀mbà lékè ọlámọ́sà mú wa àáfàá ní lára rẹ̀ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ òun náà ni tààrí mu sáfárì lè mara ìdú ní mahara sẹ́rí káwọn obìnrin ọkẹ̀ máa dá tráfù láì sí ọkùnrin tó jẹ́ ilé ìwọ̀ wọn agbọ́dọ̀ sọ́ra fún òun gangan fásitì náà pàápàá tá a bá wo àwùjọ tiwa tí kẹ́sìsì rẹ̀ pèsè kíni tó pọ̀ nínú tó yẹ ká tírẹ̀nì àwọn ọmọ wa obìnrin lé lórí tó yẹ káwa tá a jóbìnrin kó tírẹ̀nì ara lé lórí obìnrin ẹsẹ̀ tí ọmọ já káàkiri ìlú tí wọ́n tó wá burú gan ẹ̀fọ̀rọ̀ traveling lẹ̀ láàrin ìbàdàn gangan tó o bá sọ́ra tó ọkẹ̀ ránjú káàkiri àwọn ọkùnrin oníṣìnà ń bẹ sẹ́ẹ̀ ráwa tá a jóbìnrin ẹja kó sáré ṣe gbogbo àwọn ọmọ obìnrin jáde lálẹ́ lálẹ́ kéṣìsì ti dé ti bọ̀ tèmi gangan fúnra àwọn ọmọ tán lò já tí wọ́n rèpù wọn lálẹ́ nìbàdàn yes wọ́n rèpù wọn nìbàdàn ọmọ tó lo ìjáàb àwọn ọkùnrin olórí ibú gbà ah, ọmọ ìfàyàn wà láì ah, ọmọ ló pa dáadáa báyìí ah, ọmọ lọ́lọ́ sáànú báyìí wọ́n sì sọ lásìkò kan máa ránṣẹ́ wọ́n sì mú ọmọ ọlọ́mọ wọ́n sì pàṣẹ sí náà làwọn òbí bá ń retí ọmọ kò tèmi nígbò òdé náà rí pín tẹ̀sẹ̀ sí ọmọ ọmọ ọ̀kọ̀ fẹ́ jẹ́wọ́ wọn ní tọba jẹ́wọ́ àwọn ọpa ni kíní kan gbọdọ̀ sọ tọ́sẹ̀lẹ̀ fóbi lọ àwọn òfin lówó tọba ti jọ kíní ọmọ sàpàdà sọ báwọn afá ọmọ tó ń lo ìdí àmì wọ́n sì rèé pé nínú ìlú bàbá ló sẹ ládùúgbò tí ó jìnà pọ̀ bí ọmọ ìkásá àwọn ọmọ wa tó èyí ò tẹ́ráfù inú lọ́wọ́ o kátà ló gbèdá pé tiẹ̀kẹ́ àrùn jù lọ gan a gbọ́dọ̀ ṣọ́ra lórí eléyìí bákan náà àáfàá ní nínú ta a ọ̀rọ̀ gọ́gùn ìbásọ̀ ká máa rẹ ojú wa lẹ̀ torí wípé ara ń tíṣẹ̀ rí àṣeléwọ̀ òun náà ni tàrímù ìtọ́lákìlì bá sọ kákẹ̀tù ojú wa lẹ̀ kọ́ máa wo tó bá wù ú ṣe rí láàrin ẹjẹ́ káwọn aláìtọ́lẹ̀ sọ yìí ní tó ní ṣe pẹ̀lú àwọn fídíò burúkú tá ń wo ọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí náà àwọn náà ń wo àwọn eré Yorùbá burúkú táwọn obìnrin ti sí rílẹ̀ tí wọ́n sí àyàlẹ̀ tí wọ́n sí tánlẹ̀ àwọn India fi onísìnà ó pọ̀ táwọn èèyàn ṣe kí ni o tí wọ́n ń wò àwọn newspaper kan bẹ wọ́n ti ní separate page tó jẹ́ pọ́rọ̀ kí ní ọwà bẹ ọ̀rọ̀ zina wọ́n ṣọ́ àwọn obìnrin oníhòòhùn jama àwọn website kan bẹ tó jẹ́ pé even lórí facebook wọ́n ti láwọn facebook pages kan tó bá ti lè like ẹ̀ wọ́n máa gbé àwọn oríṣiríṣi ìsìnà wọ́n ṣe ń bímọ wọn bí wọ́n ṣe ń mu igbá àyà obìnrin ọmọ òbẹ̀ ní fídíò bí wọ́n ṣe ń bọ́ obìnrin ilẹ̀ ń òòtàn bára wọn sọ nígbà àwọn website kan bẹ tó jẹ́ pornography site tó jẹ́ pé ọmọ ìyá wa kan tó lọ ọbẹ̀ ó padà ní spiritual attack àwọn aláṣẹ orúkẹ́ àfún wọ́n àtàkì e. ó lè wà attacked látòrí íńtánẹ́ẹ̀tì yẹn torí pé bí wọ́n fẹ́ wọ́n yẹn èṣù ti wọlé sí ọlá òní ògbà tí wọ́n náà wọ́n kan àwọn àjẹ̀nà náà ti ní ká máa mọ́nítọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wọn ráyè wọlé torí bọ́n sáfíkà òun ṣe tọ́lọ́ àárín ìgbà tí wọ́n náà ti torí padà táwọn àjẹ̀nà ti mọ́rí ìyàn attack ara ẹ̀mí àlùbọ́fúlá tún ṣe yídà kéèyàn wà negligent àsìkò tó ti gbàgbéra tó ti fọ́nú fọ́ra sí tọ́lọ́ yẹn ìmọ̀nì rẹ̀ ti ní problem wọ́n wọlé báyìí nẹ́tíwọ́kì ti tú wọ́n wọlé ní láti gbọ́dọ̀ sọ gbogbo orú àwọn nǹkan tá ń fojú wá rí ó ń fa sínà ṣe wá rí a tún gbọ́dọ̀ sọ ojú àwọn ọmọ wa mo ti rí nínú ìlú wa ọ̀kan nínú àwọn ọmọ tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ rí tọ́jẹ́pọ̀ mọ̀ yẹn òbí ẹ̀ lọ́fẹ́ kórí ìlú bá ìyá bàbá rẹ̀ gangan lọ́wọ́ tó ní pé kẹ̀sì máa wò ó sọ fún ọmọ ọmọ tí èpọ̀ ọmọ ọdún méje mẹ́jọ tó ẹgbẹ́ ibi kọ́sá máa fẹ́ wà pẹ̀lú omi kọ́ máa fẹ́ fọ́ irú ọmọ ilé ìkíra ṣẹlẹ̀ yí àbá bẹ́ẹ̀ lọ́wọ́ sàlàyé tọ́sẹ̀lẹ̀ pàpẹ eré burúkú màá bẹ́ẹ̀ máa ó ti ní kó ti fílẹ̀sì ọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ àwọn ìwọ gangan mọ́wò mọ́wò blue film mọ́wò green film mọ́wò yellow film àwọn eré India tó ti máa sọ rádaràda àwọn eré kàwé jẹ́ pínyàn sí máa ń bómi sí rádaràda gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ́ má fowó rẹ̀ ra gbogbo eléyìí má fojú rẹ̀ wò gbogbo eléyìí máa ń fa sí náà la gbọ́dọ̀ sọ́ra bákan náà àáfàá lára tó tó lè fa sínà gangan tá a tún gbọdọ̀ sọ́ra fún òun gangan ní kíni o òun ní kéèyàn jápọ̀ àáfàá ní kéèyàn ọmọ níyàwó lé gangan lẹ́nu tó ti bàlágà á máa fa sínà èyí lọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń tara wá jẹ kò tí ráìpù fún nìka ṣùgbọ́n ráìpù fún sínà jama sẹ́rà àríta adé yìí àwa tá a wà ń bì àwa náà láwọn àbúrò aláwọn èèyàn fámílì gbogbo wa ni ẹjá máa ran àwọn àbúrò wa lọ́wọ́ èmi ń sọ ọlọ́ndẹ̀rá ni hàn mi pé mo dúró lé lórí ọ̀rọ̀ wedding is not a matter of age or achievement is a matter of ọmọ obìnrin gangan àtọmọ ọkùnrin jẹmọ ẹ̀gbọ́n mi yé dáadáa ọ ń bẹ nínú àwọn ọmọ tá a bí tó jẹ́ pé ìtò lóore fún ni kó ṣe marriage ní age sixteen seventeen eighteen yes ẹlòmí ní yéèrè ilẹ̀ yóò ní wàhálà pọ̀ fún yín kìí ṣe pé problem nípa ìwàhálà ìtumọ̀ mi ní pé kí ni o task assignment duties ojúṣe gbogbo àwọn ọmọ yín láti kékeré jẹ́ wọn mọ́ sí ń dáná torí ẹni ní márèèjì rí ọkùn kó ṣe kí ni o kọ ya kéèké ni ẹ ti ẹ̀sùn àwọn ọmọ yín ṣe gbogbo àwọn sẹ́lé bọ́n ṣe ń fọṣọ ẹjọ́ ti mọ́lá bọ́n ṣe ń rẹ ewédú bọ́n ṣe ń gún iyán

ẹ̀ẹ́sì ti mójú tẹ́kọ̀ ọmọ yí ọmọ mi lápẹ̀rẹ́ ń sìn ọmọ tẹ́dúkéṣàn rẹ̀ ní problem lásìkò tá a wà yìí àwọn ọmọ ń parí ss3 ní age 16 torí mọ́ sọ̀rọ̀ secondary school jẹ́ láti age 10 11 náà wọ́n jẹ́ swan ẹ̀sìn kódà ọmọ mi ò pè lẹ́yìn tó wọ́n jẹ́ swan àwọn ọmọdé akẹ́kẹ́ náà kẹ́ni kélẹ̀ ìdílé ẹ̀dẹ́ ẹ̀dẹ́ twelve tàbí àwọn ọmọ wọ 17 18 ká tó parí kí ni o ss3 sẹ́gbọ́n tí mo sọ yé no ọmọ mi ọ ń bẹ nínú àwọn ẹmọ tọ́jẹ́ student tèmi sùkú wa tí ò ju 14 lọ wà láàrí tẹ́ bá rọmọ tí mo sọ ẹ̀rọ tó lọ nílọ́kọ tọ́ bá lọ nìkan lọ la girama lẹ́mọ̀ ìtorí kò gbójú ní ìjẹ́ mọ̀ pé àsọ́mọ́ èké ni tó ti ní bọ́dí tó ti tóbi dáadáa sọ fún pé ọmọ yẹn tí tó lọ nílọ́kọ ọmọ tó ti mẹ́sẹ̀ láti ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn tọ́kùnrin bá bá yìí kò lè lóyún mọ́ tara rẹ̀ jẹ ṣùgbọ́n ní ìsìn ọmọ mi wà láyà rẹ̀ balẹ̀ kò ní máa ṣe gànàgànà pẹ̀lọ́kùnrin ẹ̀mí wà lẹ́yìn tí ọmọ tìlàwà àkùránì yóò mọ̀ ṣe mọ̀ lọ́jà àkùránì yóò jì lóòrùn sínú ìlà yóò kàkà fi ní ojúmọ̀ yóò gbà lọ monday thursday yóò ṣe dùá ó mójú tẹ́kọ̀ọ́ rẹ̀ ah, dádì ní ẹwò yunifásitì lọ́rin mọ́fẹ́ lọ mẹ́mí ní us mọ́fẹ́ lọ mẹ́sì mọ́fẹ́ lọ ṣe ẹ̀rìpọ̀ ọmọ ilé ìkò tí ẹ̀ bá yín sọ̀rọ̀ pọ́jọ ọmọ kí ni o ọkùn inú sẹ̀mí ayé ẹ̀ kèé béèrè fóònù gan tẹ́lá ọmọ tí ọmọ ìlàbí gànàgànà ní ẹ̀dẹ̀kọ́ mẹ́ ilé ìtọ́bá bẹ̀rẹ̀ ọkọ̀ yóò lòyún mọ́ wa láwọ́ tí ọba sí lòyún kò ní wọlé ọkọ̀ bá dí o ládátà nìbí láàgbà lórí ọmọ tó bá jẹ́ odidi ọmọ àmì ìgbà lórí ọmọ ilé o ẹ̀tẹ̀tẹ̀ ti lọlé ọkọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ti fún ní prerequisite àwọn nǹkan ilẹ̀ tó ní ó ṣe kí ni o ó ti wà fún ẹbá tó ti lọlé ọkọ̀ náà bá tó ṣùgbọ́n àwọn òtún lè padà sí torí kọ̀lẹ́kọ̀ọ́ kankan kò ní ádámù kankan ṣùgbọ́n mọ́ lọ yóò di graduate ọmọ mi nígbà tó kẹ́kọ̀ọ́ lọ bọ́yọ́ wà lẹ́sìn ó lè wà lẹ́sìn one two kọ́jọ́ pé nìkan àti ọba kìí ṣe age àbí achievements òun ni kí ni condition ọmọ gbà àsìkò tó wọn bá ti ní bùkátà sí nǹkan yẹn ká sì kàn lọ́wọ́ lórí ẹ̀ àwa tá a lábúrò ẹ̀jẹ̀ á kábúrò lọ́wọ́ àwa ti ṣe bẹ́ẹ̀ ta káwọn àbúrò tó wa lọ́wọ́ lórí tẹ́ ẹ bá kọ́ lọ́wọ́ àlọ́ bá ládàá lọ́dọ̀ ẹ sì tún ní ládàá pé ẹ sẹ́ẹ̀fù àwọn ọmọ tó yẹ kọ́ balẹ̀ ọlọ́run jẹ́ tí wọ́n ṣe kíni tí wọ́n balẹ̀ ọlọ́run jẹ́ kò sì ní ọmọ àchief ọ̀pọ̀lọpọ̀ wa ní yunifásitì lọ nígbà tí mo ti fẹ́ tí mo ti fẹ́ yàwó kò sì àfẹ́tì mi dòní wà láì ní regret ẹ̀rí fún ṣẹ̀dú kan pé a student wà láì ní ọ̀rọ̀ tó mo ti bọ́lọ̀ sọ́lẹ̀ mi regret ẹ̀rí láyé mi pé mo marry as undergraduate bí kò ṣe kó tún jẹ́ kí tẹ̀síwájú mi fẹ́ yàwó ìwọ́n bí kò lè àjẹ́ jì mí láyé that is okay for me má rò pé tọ́mọ̀dé gẹ́gẹ́ bá ti ẹ̀tọ́ márì gan ní ọmọ 60 years ó lè lọ ṣe degree ìta sọ ni pé kọ́mọ̀ balẹ̀ ọlọ́run jẹ́ tóun àtọ́kọ̀ ẹ̀ bá ti ń táàkẹ̀ sọ fún ọ ni pé mọ̀ ẹni tí ó fẹ́ ọmọ rẹ̀ kọ́mọ̀ jẹ̀rú àwọn ilé tí ó ní pé ó ti fi síbi jẹun ibi kèfèrè tó bá fọmọ ẹfún eléyìí ó sì yàn fọmọ fún yọ kà fárọ ọmọ rẹ̀ gan bí ọlọ́ òde súná ọmọ ti di kèfèrè yọ wà á fi pàrókò bàlọ́jẹ́ ránṣẹ́ sí ọ àbúrò àwọn ọ̀dọ́ onígànàgànà láwọn orí burúkú ìwọ́pọ́tọ̀ yàwó kó ti rí ọ̀gá pé ẹlẹ́gbẹ́ lélé ìkẹfìrí ó ti rí ọ̀gá sí pé ó ń bídí àní ọdún pé gbogbo ilé ìgan àrámù ni sìnsẹ́lẹ̀ ó súnmọ́ pé ó ní problem tó bá fọmọ sọ ẹ̀ tọ́ fọmọ rẹ fún ẹni tó ní future ẹni tó ní ròrí ẹ̀sìn ẹni tó nífi ọlọ́run tà nàbí sọ́lọ̀ láàrin ọ̀sálà ẹni táàrẹ ẹ balẹ̀ tí èso ní gànàgànà ẹni tí èso máa lè tí èso ẹni tí ò ní ádámù kankan tó bá ti fẹ̀yìn ọmọ rẹ fẹ̀yìn ẹ̀mí ọmọ rẹ ò ní regret ọmọ rẹ marriage sixteen seventeen sábà bá ó regret aisha sí ní káàlọ́ ọdún méje jama ẹ̀ dáhùn Abubakar ìyá wa Aisha ànábì fẹ́ lọ́mọ ọdún méje ànábì dẹ̀ sùn máa pé lọ́kọláyà nígbà ọgbọmọ ọdún mẹ́sàn-án ẹ jẹ́ ká sọ pé ìyá wa Aisha má dìbò ọdún mélòó mẹ́sàn-án sábùbákìrì regret wà lẹ́kọ̀ọ́ regret it's not about age or achievement it's about ọmọ àtẹni tó fẹ́ ṣe kí ni o tó fẹ́ fẹ́ àáfàá ní ọ̀rọ̀ káwọn ọ̀dọ́ kán mọ̀ máa márì yìí ọmọ ń fasì náà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdísì ibn Mas'ud ó ní yá máṣàrọ̀ ṣàbà ẹ̀yin ọ̀dọ́ etí yín mélòó fàínà wú àkọ́bùlì rí bá sọ yóò jẹ́ kẹ́ ẹni máa rẹ júlẹ̀ gbogbo àwọn fíìmù bú tó wó gbogbo àwọn wọ̀sáàbù jùgbú tẹ́ tí máa jọ ara yín mọ́ ó lè kú bẹ́ẹ̀ ó yà yọra rẹ̀ kú gbogbo àwọn gẹ́rin green fíìmù yellow fíìmù blue fíìmù kankan ó ní wo orí burúkú yẹn mọ́ ó níyàwó àlàlì ọmọ gbaládà àlàlì kò ní jẹ́ pọ́ ọmọ gbẹ̀sẹ̀ ìsinmi anábì ni wàá sọ lìfàrà yóò jẹ́ kẹ́lẹ́ máa sọ abẹ́ yìí ìwọ tó bá jẹ́ pé tó ọlọ́run tí kàdára fa alẹ́ ibi sọ ọmọ gbàwẹ̀ àwẹ̀ tí ẹ̀kẹ́ sáwẹ̀ mọ́ndé tọ́ọ̀sẹ̀ ó lè máa gbàwẹ̀ ojoojúmọ́ ó sì máa gbàwẹ̀ nàbí dàúdà ó gbàwẹ̀ ẹjọ́ kan ó sì mẹ́jọ́ kan ó lè gbàwẹ̀ mẹ́ta lẹ́ra wọn ó tún sẹ́mẹ́jọ́ kan ó tún gbà méjì àwọn àfáà láwẹ̀ àpapọ̀ bá sọ̀rọ̀ ọlọ́run lódì wọn tí ó fi reduce kí ni o sexual urge rẹ ni ọlọ́run bá yóò sọ wá níbi eléyìí jama kagbóńbẹ̀ lórí ọ̀rọ̀ ti sí torí àsìkò tààdùdù sàbí àti gbogbo ń tàà ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún lọ́wọ́ sẹ́ẹ̀rí tọ́pìk méjì tán sopọ̀ yìí kò sí sopọ̀ ṣùgbọ́n tó torí pọ́jọ́ péréte la ní wọ́n sì kálukọ́ sàǹfààní sẹ́ẹ̀rí lórí tọ́pìk kejì òun jẹ́ ọ̀kan nínú ìtí Islam preach táwọn èèyàn sì gbọ́ jẹ́mọ́ àwọn èèyàn ṣe kí ni o wọ́n sì gbọ́ sẹ́ẹ̀ wá rí ọ̀kan nínú ti sísí nǹkan yìí ìgbọ́ tó ń rìsọ́ọ̀tì sí òun ní tá a kọ́ sọ ọjọ́ pọ̀lọpọ̀ ọkùnrin odò ní sínà àáfàá ní tọ́sẹ̀lẹ̀ bí ìdó sínà ní pé ìyàwó kan tó sẹ́rí gbà mí sincerely èmi máa ń sọ káwà láwọn programs àwọn obìnrin sẹ́rí àwọn tọ́wá já sí pé ẹ̀sìn la fẹ́ ṣe tọ́lọ́run ló tóbi lẹ́mìí wa kìí ṣe pé ẹ̀yin ọkùnrin ní kìí sọ̀rọ̀ gender equality kìí sọ̀rọ̀ ìròrí àwọn ọ̀tá Islam a mọ̀ wípé pàápàá láwùjọ tiwa tá a wọ̀ yìí a ní choice àfi ká máa practice tá a dúdú sàwùjá kò lè jẹ́ ní ká fẹ́ kọjá ìyàwó kan àwọn tó ti fa ti pọ̀ sí ẹ̀rí pàápàá tábà lábẹ́ wọn tẹ̀lé Kùránì àti súnà wà láì tá a bá sọ́ra á ní problem tó bá yà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tọ́jọ́bìnrin tán discourage àwọn ọmọ wọn ọmọ àwọn olùfẹ́yàwó kejì kò lè fẹ́ kẹta ṣe bá ara wọn ọmọ tọ́lọ sí number one náà tàbí problems tí problem wọn tó wá ju ẹ tọ́lọ sí ìyàwó kejì kẹta lọ sẹ́ẹ̀rí ẹgbẹ́jà ṣe mistake tá yóò fi parí òun ni marital problem tí ọmọ wa anabi ní tiẹ̀ sallallahu alaihi wasallam kódà ọkọ àti ìyàwó tẹ́ bá lẹ́fẹ́ra yín pé ẹ̀jà rí ẹ kò sí bẹ́ẹ̀ sí ní ìjà ọlọ́run dá yín kẹ́ ẹ same pé 100% ẹjọ́ra yín you are not 100% compatible anabi àti ìyàwó aisha misunderstanding wọ́n dẹ̀ bí anabi asalam lẹ́yìn ìgbà tí ìyàwó àkàdìjà ta ló nínú àwọn obìnrin kan ọmọ rẹ̀ yàwó Aisha ni àwọn ìyàwó ànàbí pẹ̀pẹ̀ ànàbí ó nífẹ̀ẹ́ Aisha ṣùgbọ́n ànàbí kò torí ẹ̀mọ́ ṣe déédé ó ṣe déédé kódà nígbà tánàbí àsàlà tó fẹ́ kú ẹ̀tọ́ lọ ìyàwó ìlú gbé káyìn mọ́tò ànàbí sallallahu alaihi wasallam tó ń ti bẹ́ ànàbí àti yàwá ìṣà ní misunderstanding kódà ó tún lè láàrin kan tí yàwá ìṣà ní pé yọ̀ǹda ní kí n lọ sinmi lọ́dọ̀ bàbá mi náà nígbà kí sọ́tùlì ifki tí wọ́n parọ́ ọ̀sìn àmọ́ yàwá ìṣà ànàbí wà neutral ó ń retí tọ́lọ̀ ọ̀sùn ànàbí bàbá yàwó òun ṣe sí neutral táwọn kankan bá ṣẹlẹ̀ fámìlì rẹ̀ tọ́lọ̀ pé ṣé ìyàwó kìíní ló problem ni àbí kejì àbí kẹta àbí kẹrin àbọ́mọ kan ló dá wà láàlẹ̀ àbáwọn ará kan ló dá wà láàlẹ̀ èèyàn máa ń ṣe làákàì tó bá di báwọn kankan ṣẹlẹ̀ ní fámílì èèyàn o ní sáré tẹ́ẹ̀kì sáì pé mo ti mọ̀ inú rẹ̀ olùgbà wọn fẹ́ fọ́mọ yẹn ni èèyàn máa ń fara balẹ̀ ni ọmọ wa bẹ̀lọ̀ kọ́ gáìdì ẹ̀ anábí dẹ́yọ̀ ọ̀dá fún yàwó Aisha tó fi lọ sọ́dọ̀ yàwó àrọ̀ àbáwà Abubakar lẹ́yìn bàtọ́lọ́wọ́ sọ́lá tún lórúkalẹ̀ yàwó Aisha sí kí ni ìkàntì ẹ̀ ànábì àti ìyàwó Aisha ti ní kíláàsì lè wípé wọ́n ní tí àwọn Aisha bá wá ń bínú kò ní dákọ wà rọ́bì Ibrahim ní ọ̀sọ̀ tó bá jẹ́ pé ìyàwó Aisha kò ní kíláàsì láti bí àsálà mo fọlọ́ wọ ànábì ìbúra ṣùgbọ́n tó bá ti ní kíláàsì mo fọlọ́ ànábì Ibrahim ìbúra <laughs> kò ní ìní dákọ rẹ lónìí sí ẹ̀kílẹ̀ sílẹ̀ sáwọn obìnrin tó bá bímọ ókọ ọmọ tí ẹ̀ ní fi máa pè báwọn obìnrin máa ṣe <laughs> yes or no ọkọ mẹ́ ní ó fi pè tó bá bí àjẹ́ pé bá máa ń bínú ní ìsìn ó tún ti ní fọ́múlà mi kálukú mọ́ fámílì ẹ̀ sí bí ìyá wa ń ṣàtànà bí wọ́n ní clashes òun àtàwọn ìyàwó anábì yìí àwọn ìyàwó ló di fódi di 29 days kọ́lọ̀ ọdún alẹ́ wà anábì kí ló dé limatu harimu ma àhálà táwọn ìyàwó anábì conspire against ẹ̀ ìwọ́dà alánàbì sẹ́ẹ̀rí kí polygamy kájẹ́ pé

yóò lọ máa ṣe sí ìdájí lóòtẹ́ mùsùlùmí lóòtẹ́ wà láì nínú àwọn rédíò program táa ṣe ẹnìkan máa máa wà bá mi muslim brother ni ó ń lọ sí ìsìnkà lóòtẹ́ ó máa máa bá mi fún ẹni pé kí fóònù láàbáyìí ó pè mí kè sọ lórí fóònù òun fẹ́ wá rí mi ó ń lọ sí òtẹ́ẹ̀lì lọ sí ìsìnkà èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún yín ṣé ìdẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ náà ká máa sí ìsìnkà àti káwọn obìnrin kan jẹ tí wọ́n máa pa ọkọ nígbà bá ní pé ní ìsìn obìnrin ratio one to fifty là ń lọ ọwọ́ àná àti sìnkú kan níbi tánàbí àsàlám sọ lónìí ní obìnrin ti kọ́pọ̀ jọ kun lọ èyí òrùjú ṣùgbọ́n tó bá dòpin ayé ọkùnrin kan obìnrin fifty ẹlòmí ò tó béèrè pé ta ló fẹ́ kí tàbáwọn forty six yòókù ṣe ní náà sọ náà nù ṣé tá a bá ti mú mẹ́rin bẹ̀ ó dínkù àbí ó dínkù ṣùgbọ́n gbà náà ànàbí ẹ̀ lọ pé èyí ti ṣáàrù zina sìnà sìnà bí fọ́nkálẹ̀ lónìí náà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rù pé àwọn kanáà nílé wọ́n ń ṣe sìnà àáfáà mi ò ní ọmọgbà ń ṣe sìnà àáfáà mi ò ní ṣòkòtò fínfín ń ṣe sìnà ọ bẹ̀rù ìyàwó ẹ̀ péyàwó àwọn olóhùn sìnà ti ẹ̀pọ̀ ìkan nínú àwọn olóṣọ fún mi personally mo ṣe elite nínú Ramadan báyìí náà graduates àwọn olówó mo wá ń ṣe lecture débi ọ̀rọ̀ poli ìwójú ìwójú jẹ́dẹ̀ ní kílọ́pù sí nígbàtí ọlọ́rin wà lẹ́ ọlọ́rin pé mi sọ̀rọ̀ fẹ́nu ní tí mo kàánú tí a mọ̀ ń sọ kí mo fẹ́ sọ̀rọ̀ fẹ́nu kí mo fẹ́ jẹ́ mẹ́ sáwọn ọkùnrin ó gbowó fún mi ní ìgbówó lọ́wọ́ èèyàn ní ìgbọ́dọ̀ tó ní bẹ́ẹ̀nì kan máa kù kí mọ́sàn tí mo kàánú kùrà ní àti súnmọ̀ yìí sọ tó bá rí mi o lè mọ́ sàlámà sí mi ṣùgbọ́n ó sàlámà tó jẹ́ pé ní ìsọ̀rọ̀ fẹ́nu ó láwọn èèyàn wọn wọ́n pọ̀ sí wọn àwọn pa wá ó yìnbọn ọ̀pọ̀lọpọ̀ wá sí ìsinsìn náà olówó tí mò ń sọ yìí òun ti má rí pọ̀lá ìyàwó kan lórí ó lọ́pọ̀lọpọ̀ àwọn jẹ́ muslims ah ó ní owó tẹ́rù káwọn ní problem ní fáwọn tó rán ìyàwó àwọn ojú wọ́n wà ń bẹ́ ọmọ àwọn àtọ́mọ wọn nìkan lẹ́gbẹ́ káṣe kí ni ó káyí ó ní kódà kò sí kankan ìyàwó àwọn tó lè bẹ̀rẹ̀ ọkọ̀ òkú ṣáájú àwọn àwọn náà máa bẹ́ káwọn ọkọ̀ kú so yóò jẹ́ kí o property ní máa jẹ́pọ̀lọpọ̀ ní clashes pẹ̀láwọn family kí ni ó ọkọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ní ìṣe òwúlé analysis ṣé ẹ rí kéèyàn ní kọjá ìyàwó lẹ́yìn tẹ́ ẹjọ́ mi ìyàn tẹ́ ẹ bá má bàa tọ́ mẹ́mẹ́ wà láì wọlé fún yín a máa jẹ́ kéèyàn serious tó bá jẹ́ pọ̀ nìkan lọ́mọ rẹ ní ọkọ rẹ fẹ́ àwọn ọmọ rẹ sí pálapàla wọ́n lọ sùkú wọ́n lọ ilé kéwù ó gbọ́n lò àwọn ẹ̀ka náà ní jẹ́yà lọ́kọ̀ rẹ oníyàwó kejì ọmọ eléyìí ọmọ ti ẹ́ repeat ọmọ ìyàwó kejì bá lọ́kọ̀ promotion oríire ò lè pé ó ní lọ́dọ̀ hm àbí proprietor ẹ̀dọ́ torí ọlọ́run ìjọ tíṣà oníwọ̀n bá kọ́mọ private nursing kò ní sọ̀dí o kọ̀ lọ́tòrí ọlọ́gbé ọmọ ìyàwó mi gba double promotion ọmọ tèmi gba double demotion yọ́ wà rò pé wàhálà ṣe kí ni o ṣe rí mù with my own personal experience wà láì kí fámílì ọmọ ìjẹyàwó kan orí tó wà mẹ́pọ̀ èmi lè lo fámílì tèmi àti kristo yìí ṣe ẹ̀rọ ọmọ pé kálukú ó tiẹ̀ ní mójútó ọmọ rẹ̀ ọ̀gẹ̀ ó ti tó lọ́tọ̀ kálukú ọmọ di ọmọ tiẹ̀ kálukú ó mójútó ọmọ rẹ̀ ọ̀yá rẹ̀ ẹlọ́wọ́ mọ́ sábà pé eré ìyàwó kankan ní bàbá kú eré ìyàwó kú kò sí competition kò sí kankan ẹ wá fìyẹn lẹ̀ ẹjẹ́ akọ́wọ́ ní Kùránì gan ọlọ́run fúnra rẹ̀ lọ́mọ àmọ́ sí lófin kìí sí gbogbo ọkùnrin ní ọ̀fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n ṣẹ̀rí ànífẹ́ aláàfẹ́ ṣẹ̀rí àtà tó fi mọ́jẹ̀ ẹ̀mú táwọn ẹ̀sìn yòókù òfin sí òun ní aláàbù gbogbo ẹgbẹ́ ẹjẹ́ àfà ìtẹ́gbẹ̀ kí inú ti wọ́n jọ pé ìyàwó ẹgbẹ́ yẹn ọgbọ̀n gbogbo tó ọba ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ̀

fẹ́yọkà ìbéèrè ó tó wá wáyé pé ọlọ́run náà ti lẹ́ẹ̀rẹ́ ṣe déédé ìgbà tó ọ̀pọ̀ tí mọ̀ kùránì ọfẹ́ mọ̀ fífẹ́ náà rẹ̀ tó kùránì ní the same súrọ́tù lè sáì súrà tọ́lọ́run fẹ́ ní obi tó fi pé kó fún yín sẹ́ni súrọ́tù lè sáà tẹ́lẹ̀ obi bá lè ronú jinlẹ̀ wà láì ẹ̀yìn ọlọ́run ṣe lóore gbogbo tó wà ní súrọ́tù lè sáà ọlọ́run ṣe yìí wọ́n máa ń jẹ yín lógún tẹ́lẹ̀ ni súrọ́tù lè sáì lọ́lọ́run ti pín yín lógún pé àwọn ah, èṣù kẹ́ obìnrin kan kú lẹ́yìn àwọn oṣù kò rẹ̀ òun gẹ́gẹ́ fún ẹ̀kí ni ogún àjẹmógún gbogbo olétọ́kọ̀ rẹ̀ ní gbogbo owó kò ní gbà kankan bẹ̀ òun gan wọ́n tó jẹmógún ni ọlọ́run á pín ogún fún yín súrọ́tù nìsà sí òsè yín lóore wọ́n máa ń payín papúpa ń gbàgbà ìníyà ni súrọ́tù nìsà pé ẹ ń bẹ́ẹ̀ lè pa mùsùlùmí kan fájàzá wùújà náà ṣẹ́rí àní òṣè payín mọ́ gbogbo wọ́n ti padà nìta nígbàgbà ìníyà wọ́n ti pa obìnrin ta nígbòmìnir

ní Quran chapter four, verse 129 ọlọ́ni wà láńtàstà tí ó ń tàdìlú bẹ́ẹ̀nà nìsà wà láwùhàrọ̀sùn ọlọ́ni ẹ̀ lè ṣe déédé láíláí ọlọ́run sọ pé lan never ẹ̀yin ọkùn ẹ̀ lè ṣe déédé láíláí wà láwùhàrọ̀sùn bó ṣe wù kẹ́ ẹ sojú kòkòrò tó máa gbọ́ tọ́lọ́ sọ àwọn obìnrin wà fífẹ́ ẹnu wọn tó ọlọ́run bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ṣe déédé ọlọ́run bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ṣe déédé láfẹ́jọ́ ọmọ fífẹ́ inú ọ̀lẹ́ túkúrà nímọ̀ só ti yé kọ́ wá sọ́dọ̀ àwọn àfáà kásà lè fọ́ kọ́ lọ kàtẹ̀ sí ìrìkọ́ mọ́ lò fẹ́ inú àsọ́lọ́ fẹ́ gbé ìyàwó ọkùnrin áùtù nínú ayà ní pé déédé tí mo sọ ní ìbẹ̀rẹ̀ sọ́dọ̀tù mùsáì ẹ̀ lè sí àṣẹlú déédé wo wá ní máa gbọ́ mi o àlà ájúlù àdìlà déédé pín sí méjì àlà ájúlù mọ̀tọ́ wà láàbùlù gẹ́rù mọ̀tọ́ déédé tá a lágbára rẹ̀ àti déédé tá a lágbára rẹ̀ déédé òun náà lè ṣe adúlù ìkọlù a lè ṣe déédé ń bí ọkàn a lè nífẹ̀ẹ́ obìnrin níbi ṣe percentage ntọ́nà wa sọ ọlọ́run náà wá tó fi kún sọ́fẹ́ náà tó mọ̀ kùránì wá mọ̀ ọlọ́run wá ní pé láìtì rẹ̀ ò fà látẹ̀mí lú kúlà lìmẹ́ìlì fàtàdàrú ha kàlùmọ̀ alákọ̀ ẹ mẹ́wàá jọ́ jásí pé torí pé nífẹ̀ẹ́ obìnrin kan lẹ́mìí ẹ̀lẹ́wàá fìsì jù ẹ wà mú obìnrin yòókù ẹ sọ di bí n ta àti pàtì jẹmọ́ sọ yàrí òye iye làbí àṣàlà nínú tẹ̀síìrì ayá ì ànábì wọn ni ó máa ń gbìyànjú déédé ìkéyàn lágbára déédé òlà lágbára ọ̀fẹ́ ra sọ léyà fáwọn ìyàwó rẹ̀ ra fún kakọ́ ra tọba ra fún wọn ra tọba ra fún sọ yàrí òye sọ yàrí òye déédé tó débi tí kálukú bá ń jẹ eléyìí ọmọ oko ni ó lè mú gàrí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àmàlà aláfún náà máa jẹ eléyìí tí spaghetti ni máa jẹ èyí tí bá jẹ spaghetti máa fọlámàlà aláfún tó bá jẹ ẹ̀mẹ́ẹ̀dógún ní ọyà gbẹ̀kílẹ̀ ò tó mọ́ ọwá ní wọ́n ti ká máa ṣe déédé ọwá fún àmì ò ṣe déédé jàmbá ní ojú sílẹ̀ ọ̀ déédé ni pé èyí máa ń jàmàlà aláfún eléyìí máa ń jẹ kí ni ọ̀rọ̀ báàgì 10,000 fẹ́lẹ́yìí ọ̀rọ̀

olóòrùn fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé ọwà mélè ó gé méjì ó fún wọn láàbọ̀ ó rò dédéré àfá àti ọ̀pẹ́ wọn yà máa fi tí àmà lórí tẹnu máa wò gbà àtẹ́fẹ́ ó fi tí àmà sọ̀rọ̀ àti àmì tó ọba àmà sọ ọgbọ́ yé ni ó dúró ní gálà bíi àbáwọn tẹ mọ́ tẹ mọ́ gbowó lọ́wọ́ wọn àwọn olówó kẹ mọ́ dàgbọ́ ẹsẹ̀ wà láì déédé kọ́ yẹn àtàkálùfù náà pè yùn ọ̀nà wàhálà àbọ̀rẹ̀ lọ́rùn déédé ni pé fún wọn lọ́sẹ̀ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ìbámu ìkòkòrò tọ́lọ́ lóhùn

déédé ni anábì ọ̀sálà tó bá ti wá pè nǹkan láàrin àwọn ìyàwó ẹ̀ yóò ní Allahumma adha ismi fima amúlíkù ìwọ ọlọ́run orí mi mi ṣe màláíkà déédé tí mo lágbára mo ṣe yóò mo ti pín wọn tó bá pín wọn fẹ́lẹ̀ ìjọ méjì ìjọ méjì tọ̀hún náà tó bá jẹ́ pé mẹ́ta mẹ́ta jọ́ mẹ́ta mẹ́ta sì ni pé kìí ṣe pé lè níjọ́ tó oorun bá kàn deliberately ó débẹ̀ ten thirty alẹ́ nítorí bá kéré ìlà ìkùnrin wá kí sáré kan eight ten kódà kò sí náà kó tó yàrá ìkó sílé ní ọ̀gbìn wọn náà ẹgbẹ́ rẹ̀ ọgbọ̀n ọdún ọgbẹ́ ni torí pé onífẹ̀ẹ́ kan wọ́n sáré máa rọ́ọ̀ṣì lọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ kan ọmọ máa pẹ́ ẹgbẹ́ rẹ̀ o bẹ́ẹ̀gbẹ́wọ̀ láàmú ọ̀pọ̀ lọ́rọ̀ àyà àfá àṣẹ ìbẹ̀rù ọlọ́run ìyàwó tẹ́ tó kójọ tó jẹ́ wàhálà fún yín jẹ́mọ́sà pẹ̀lẹ́ yìí ọmọ máa ń ṣe bẹ́ẹ̀ ara ẹni pé ọmọ eléyìí ọ̀rọ̀ lọ eléyìí oníkọmọ ẹ̀lọ́pọ̀ english ẹgbẹ́ ẹ̀lọ́ gbò bá abala bẹ́bẹ̀ wọn lọ sukúù sándàdì kan náà lọ́rùn wọn lọ tábàlà rẹ̀ ọba gbé mọ́ rìtọ́ ọgbọ́n padà lọ sí kí ní o public school ọ̀ ọjọ́ pípẹ̀ lágbìmẹ́ntì gbogbo àwọn ìyàwó ń pé ìwọ náà rí pé wọ́n ti dá wa ló o ní pé gómìnà Sanwó-Wálé ìdímọ̀ o ọmọ ilé ìwà lẹ́sẹ̀ parí wàhẹ́kì àbíkọ́ sí wàhẹ́kì public school káàrọ̀ mọ́rí òun ti fẹ́ parí àwọn ọmọ tiẹ̀ àtàwọn ọmọ tiẹ̀ náà tuntun ká kó wọn lọ sí kíni o public school so ẹ̀gbẹ́ ètò ọmọ ìwà private school yẹn a kàpọ̀ kò ṣe déédé àbí ṣùgbọ́n wọ́n ti jọ fẹ́ràn kò sí ó ti di déédé kò sí tọ́jọ́ òun náà lọ́pọ̀ mọ̀ lọ́pọ̀ public school kèwà ṣe pé àwọn ọmọ kan mọ̀ lọ sùkú tó ẹgbẹ́ wọ́n jókòó nínú iye pẹ̀ àwọn kan mọ̀ lọ sùkú oní ac lára òṣè léde ọ̀bẹ̀rù ọlọ́ kèé ṣe pé torípò ac eléyìí tó bá ti fẹ́ bímọ ọ̀sùn tó já sí pé kódà torí bá ń fọ́yàn lásán wò lé gún lábẹ́rẹ́ lórí kọlọ mímọ̀ sí kó lè tètè kú eléyìí ó mọ̀ lọ sútọ̀ ẹgbẹ́ lọ́dà àdúrà gbà ṣe léèrè ó treat wọn ní tí kọ́ǹtì ṣe wọn bá ṣe kí ni o tọ́ bá gbà èyí ò ní jẹ déédéé ṣùgbọ́n lẹ́mìí ọlọ́run ẹ̀ lè ṣe déédéé ń bi ẹ̀mí ní tí ó sì jẹ́ ṣe déédéé àwa náà mọ̀ ẹ̀yọ́ bí gán mọ̀ ẹ̀yọ́ bí yàtọ̀ o bá a ṣe yàtọ̀ ó dé ìyàwó kan sàárà lẹ́kùn àbá ó ti pọ̀ bí ẹ̀mí gbólẹ́wà tí ò sọ́dọ̀ ẹ̀pẹ̀lẹ̀ ẹkùṣẹ́ lónìí nǹkan kan mo ti bá yín dídòdò lẹ̀ mo ti bá yín fèdí lábìrì sílẹ̀ ó dé pì ó fẹnu kí ọ lẹ́nu ó dì mọ́ àbá ìsinú tó ń dín dáṣùjù tó tutù bò dì ó gbé fún ọ ìkan ó dé ẹ̀kọ̀ àrẹ́ sára yóò sì nílé ojú ẹranko bóò yóò sì nífẹ̀ẹ́ wọn bákan náà ìkan só ti yẹ kẹ́ẹ̀kọ́ ohun fún ọlọ́yá òun gan ní ọ̀pọ̀ nípa lónìí mọ̀ wà lé fún yìí ìkan yóò máa kara ni àkọ́jẹ́ ah, bí oúnjẹ ní ṣe ah, bá ṣèkọ́jẹ́ ìdógún àkọ́jọ́bà náà jèrè ìkan tó bá ṣe ń jẹ ẹjọ́ wọn máa fi ọ̀já iyọ̀ ta oúnjẹ fún ọbí nǹkan mi ìkan ọ̀sẹ̀ tí ó dùn sáà fẹ́lẹ́ yìí ó ṣe ẹni bọ́lọ̀ ṣe dá wa kálukú níbi tó gúdù sí ọ̀wà gbọ́dọ̀ ètè tí máa fi ọ̀já oúnjẹ náà ó sì gbọ́dọ̀ ètì rẹ̀ náà ṣùgbọ́n ládàámọ́ òun ní nífẹ̀ẹ́ wọn bákan náà lásán lórúkọ nàbí àṣàlá ló nífẹ̀ẹ́ ìyàwó àìṣà dàmọ́ ọlọ́pàá ìyàwó àìṣà ìyàwó àìṣà wà very lọ́fù ọmọ ìyàwó àìṣà gbogbo bá sí máa bọ́ ọkùnrin ṣẹlẹ̀ ìyàwó àìṣà látọ́mà tó yóò tó torí wa bí yàrá bí yóò tó máa wòrán ta ọmọdé fún rẹ̀ ọmọ kí ló ní ṣẹlẹ̀ so tó wá rí gbà mí ara tó tún máa éèdì lọ fámílì ìyàwó bẹ́ẹ̀ bá fẹ́ tó wà bẹ́ẹ̀ ìwọ tó já pé kálukú wa náà ẹni pé a ṣe lára fámílì wa wà búbákì ọ̀rẹ́ àdúgbò lọ jẹ́

kò lè jọmọ yín yà ara kó nífẹ̀ẹ́ ti yín gan yóò tó transfer fẹ́yẹ sórí kíni o sẹ́ẹ̀fún lọ́mọ yín kọ́ fẹ́ ẹlọ́mọ yóò lè ṣe ìyàwó kejì kò lè ṣe kẹta ẹ ti rò wípé tọ́wà ti ṣe certificate jáde náà so ibi tá a ti problem nìyẹn subhanaka allahumma alhamdi ashhadu an la ilaha illa salamu alaykum wa rahmatullahi wa barakatuh جزاكم الله